كذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa nínú àwọn àyà yìí wọ́n fún wa nírò nípa àmójúnù eléyìí tó ń ṣe fáwọn ẹ̀dọ́ òun tàǹtí bí àwọn ti ṣe jẹ́ alábòsí tí ó sì jáwọ́ nídìí àbòsí ṣíṣe léyìí tó sì ṣe pé ńtọ́ yẹ náà ni pé ńgbà téèyàn bá ti jáwọ́ nídìí àbòsí ṣíṣe ẹ yẹ kí ìyá ọmọ jẹ ni bẹ́ẹ̀ bá ti ṣe ńtọ́ takùtọ̀ lọ kí ìyá ò dé ni pàápàá jùlọ. lẹ́yìn ìgbà tí a ti lọ yín lára bí báyà ẹ̀jẹ̀ máa ń tẹ̀sí láì ẹ sì tọrọ àforíjì ìjọba tí wàá kùnà láti ṣe bẹ́ẹ̀ ẹ yẹ kí ìyàkọ́ máa sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni ṣùgbọ́n àmójúkúrò ọlọ́run bá wa ṣe ń ṣe fáwọn ẹ̀dá rẹ̀ yìí ọkà màmá ìdí alábòsí ń ṣàbòsí lọ àṣebàjẹ́ tẹ̀síwájú pẹ̀lú ìbàjẹ́ rẹ̀ nǹkan kan ò sí wọn aburú ọ̀sẹ̀lẹ̀ sí wọn àjálù ọ̀jálù wọn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ń ṣe láìda kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ń ṣe láburú nítorí pé tó bá pé sẹ́tà ṣe lọ́lọ́wọ́n bá ọba máa fi bí wá ni ọlọ́ni ولو يؤاخذ الله الناس nasa ما ترك عليها من 'alayha min dabba tó bá ṣe kí àbòsí táwọn èèyàn ń ṣe lọ́lọ́run ọba ẹlẹ́dàá ọba máa fi mú wọn ní ọba máa fi bí wọn ọlọ́run ọba ìbá ti ṣe abẹ̀mí kàn kù lórí èpè. níbẹ̀rẹ̀ àyà ọlọ́run ní tó bá pé ọlọ́run máa fi àbòsí àwọn èèyàn bí wọn èèyàn lọ́sẹ̀ lọ́run ènìyàn ló ṣàìdá ènìyàn ló ṣàbúrú ènìyàn ló takótọ́ lọ́run ọlọ́run ní tó bá jẹ́ pé ntẹ̀yìn yẹn ń ṣe láàbà máa fi bíyín abẹ̀mí kan ìbá ti ṣẹ́kù lókè pẹ̀ abẹ̀mí tẹ́ ń bẹ lókè pẹ̀ ó èèyàn lọ nítorí pé àdáàbà. kullu ma yadibbu ala wajhi al-ard ó náà ní gbogbo ndị ti máa rìn lókè pẹ èèyàn rìn lókè pẹ ẹranko rìn lókè pẹ bẹ́ẹ̀ ni àwọn kòkòrò àwọn ẹyẹ àwọn ẹja àwọn náà rìn wọ́n lè rìn lókè pẹ fi bọ́ nú omi wọ́n lè omi wá sórí tún padà omi bá ti pé àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wa táwọn èèyàn ń hù lọ́lọ́run ọba ọba fi gbé wa abẹ̀mí kan ìbá ti ṣẹ́kù lókè pẹ̀ nítorí pé ọlọ́run ó ti torí píparun tí ó pa wá run yóò pa gbogbo nǹkan yòókù náà run eléyìí túmọ̀ sí pé tiwa ó lè fàkóbá fáwọn ẹ̀dá yòókù tiwa ó lè mú káwọn ẹ̀dá yòókù náà wọ́n di àwátì ṣùgbọ́n walakin yu'akhiruhum ila ajalin musamma wọ́n ṣe lọ́lọ́wọ́ bá ń lọ wa lára tí ọ̀pá wa rún ó tún tara bẹ́ẹ̀ kọ́ pa gbogbo ẹ̀dá yòókù rún ó lọ wa lára ó lọ ìyà tó fi jẹ wá lára títí di ìgbà tí ó ti dá ike ìgbà náà lẹni tó ṣiṣẹ́ ìyà ó jìyà tí ọba ajẹ́bẹ̀ ẹnìkan ìbá ti ṣẹ́kù lókè pẹ̀ yí báyìí. ní ìgbà tí àsìkò àti lọ ẹnìkọ̀ọ̀kan wá bá wá tó tí fi lọ bá ìyá rẹ̀ pàdé lẹ́ni tó bá ṣiṣẹ́ ìyà tí ó fi lọ bá ìgbádùn rẹ̀ pàdé lẹ́ni tó bá ṣiṣẹ́ ẹ̀kẹ́ kò sí nǹkan kan tí ó dá yàn dúró fa idha jaa ajaluhum ní ìgbà tí àsìkò tá a dá fún wọn bá tó la yasta'khiruna sa'atan àní lọ́ wọn lára wákàtí kan o wa la yastaqdimun àti ní ká wọn lójú wákàtí kan àsìkò tó lọ ń sọ pé èèyàn ń lọ gẹ́lẹ́. iná lèyàn ò fi lé ayé niile kò ní lé kò sì ní dín. Sufyan Thawri rahmatulahi alayhi ọgbà Abu Ishaq láti ọ̀dọ̀ Abul Ahwas òun á sọ pé káàdàl jọ̀ọ́lù ànyọ̀ ẹ̀dàbà ni ẹ̀dà ó ní lè àwọn nítorí ẹ̀ṣẹ̀ tọmọ anabi adamanda ìyá fẹẹ lè máa jẹ àwọn ìrà nítorí ẹ̀ṣẹ̀ tọmọ anabi adamanda èyí túmọ̀ sí pé ńgbà tí ẹ̀yin bá ń sẹ́lọ̀n ẹ máa kíyè sára o ìyá tí máa jẹ̀yàn lórí ẹ̀ṣẹ̀ kí ẹ máa lórí ẹni tó bá tẹ̀ṣẹ̀ lásán tabagbá ènìyàn yìí máa jẹ́ ọba kárí ilé akárí oko tọba kárí ọ̀daràn àtúnṣọwọ́ kan mú ẹni tí ọ̀daràn ti ń bẹ nítòsí rẹ̀ torí ẹ̀ ìgbà tí Abul tó sọ yìí pé ìyáfẹ́ lè jẹ àwọn ìrà látàrí ẹ̀ṣẹ̀ tó máa nábì ádámà ń dá ọwọ́ àkáyà yìí walau ma taraka alayha min dabba tó bá ṣe pé àbòsí táwọn ọmọ èèyàn ń wò wà àbòsí tó ń wò àbòsí tó ń ṣe lọ́lọ́wọ́ bá máa fi bí wọn ní ọba máa fi ya rẹ̀ jẹ wọn ní kọ̀pẹ́ kó jìnnà ọlọ́wọ́n ọba ìbá ti fi abẹ̀mí kan lẹ̀ lókè pẹ̀ tó àyà yìí túmọ̀ sí pé ẹnìkan lè ṣẹ̀ láyé kálá ìṣẹ̀ kó nà fara gbáyà rẹ̀ eléyìí fi hàn pé ní ìgbà tí àmì wo bá dé nígbà tí àrí tó bá dé àwọn ẹni tó dálẹ̀ nìkan wọn kì í forí rù ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ náà lè fara gbá ń bẹ̀ eléyìí jẹ́ ẹ̀rí òdodo fún nǹkan míì tó tún wá nínú àyà mi níbi tọ́lọ̀ ẹlẹ́dàá tún sọ pé wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. naanị ẹ̀bẹ̀rù fìtínà nítorí pé ńgbà tí àbádé fìtínà ọba yọjú kìí ṣe àwọn ẹni tó ṣàbòsí nìkan ni màmú yóò mú ẹni tí ó ṣẹ̀ náà kọ́lọ̀ ń dákun sànù wa. bẹ́ẹ̀ náà ni al-A'mash lòun náà gba irú ọ̀rọ̀ yìí ike Abdullahi bin Mas'ud oníkàdé al-ju'lu an yahlaka bi khati'ati bani Adam wọn làwọn ìrà ó kú fẹ̀rẹ̀ káwọn náà parun nínú kòtò tí wọ́n wà nítorí àṣìṣe ọmọ ànábì Adam àṣìṣe wa tọ́lọ́mbà fẹ́ fi bí wa òsùn tí ò ní taba lẹ́yìn máa sọ pé tẹ́nìkan tó bá fi ọwọ́ ara rẹ̀ tó bá fi jálé agbọ́n nítorí dá yín lójú òun náà ní kó nìkan làtàrí rẹ̀ ó di kókó eléyìí ẹnìkan gbọ́dọ̀ sọ pé tó dùn lójú nítorí pé ẹni tó bá fọ ara rẹ̀ jálẹ̀ agbọ́n àtàrí tí ẹnìkan kọ́ ní ó di kókó nítorí pé ńgbà tí agbọ́n bá nawọ́ ọjà ẹni tí ò sí tí ò lọ́wọ́ nínú bí ti jálẹ̀ agbọ́n àtàrí tó ń tì náà lè di kókó ó túmọ̀ sí pé ẹni tí ń wá kí nǹkan bàjẹ́ ẹni tí ń wá kí ìyà ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ gbogbo àwọn èèyàn pátá ni wọ́n gbọ́dọ̀ ká lọ́wọ́ dè gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ kọ́ dínà bàjẹ́ tí ń ṣe nítorí pé ńgbà tí aburú rẹ bá dé yéṣọ nìkan ní òmù lọ gbogbo ẹni tí ọ̀sẹ̀ náà lè bà lọ ìdí nìyí tó fi jẹ́ pé nínú òfin ọlọ́run ọba wa ẹnìkan bá ń ṣe bàjẹ́ láwùjọ tó bá dàdákú dálẹ̀ níbi tọ́mọ ènìyàn ń gbé láwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí ọlọ́run ọba bínú gbogbo apáta a gbọ́dọ̀ jọ jalógun a gbọ́dọ̀ dojú ìjà kọ pé nǹkan yìí kò gbọ́dọ̀ ráàyè láàrin wa nítorí tá a bá fi lè fi sílẹ̀ tí nǹkan yẹn bá fi ní lọ bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n nígbà tí àtúbọ̀tán aburú tí máa gbogbo apáta láfara gbà ń bẹ gbogbo ọ̀ràn gbogbo aburú gbogbo oríbú lọ́mọ èèyàn sì ti dáwọ́lé ní nàìjíríà tiwa táwa wáyé àwọn nǹkan tó lè fa ìbínú ọlọ́run àwọn nǹkan tó lè fa àmì wò tó lè fa oríṣiríṣi tó lè mú parun wá gbogbo ẹ̀ pátá sí ìtọ́mọ èèyàn dálẹ̀ nàìjíríà ń ibi tó wá burú sí jọjọ. náà ní kí ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn náà ma máa burú láburú ni wọ́n máa ìdá aláìdá ṣùgbọ́n wọ́n dàgúnlá sáwọn ẹni tí ń darú rẹ̀ lẹ̀ wọ́n ń wọ́n kà wọ́n ẹ̀yìn sì mà wọn ẹlẹ́dàá yín kọ́ fẹ́ yìí báwo wá ni tọ́lọ̀ wọn fẹ́ ló ṣe lè wá máa ṣẹlẹ̀ láwùjọ ibi tẹ́yìn wà tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wò fi tẹ́ ẹ mọ̀ pé nǹkan yóò da tẹ́ wá kùnú tẹ́ ẹ lè sọ fún aláìdá apá ìdá ló ń ṣe ọmọ yìí pé bó tilẹ̀ jẹ́ pọ́lọ́ wọn bá lò wọ́n àwọn èèyàn lára títí di ìgbà tí kálukú ọ̀wá bá wọn ẹ mọ̀ pé lẹ́ẹ̀kan láàrin ọba máa ìbínú rẹ̀ sí àwọn èèyàn látàrí nǹkan tí wọ́n ń ṣe nígbà ní ìtòsí pé ńgbà tí ọba tún dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ mà ìdá aláìdá tẹ́ ẹ ṣe nǹkan kan láti mọ̀kùn bá aburú ilé náwó gẹ̀yìn náà à ń rí lóríṣiríṣi àwọn kan tó ń ṣẹlẹ̀ nínú ilé ayé wa yìí. lápèjúwe ẹ rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa láti gbàdégbà wọ́n máa ń da ìjì burúkú kan sí àwọn agbọn abìkan láyé àwọn náà máa wá sọ àwọn ìje yìí wọn máa sọ wọn ló ma tẹ ẹ sọ ló kọ tó dáa ma tọ́sẹ̀ pé ìjì lẹ́ wọ́n á ṣe súná fún wọ́n lè sọ pé Mariana pé ìjì Mariana dé o gbogbo nǹkan nìjì Mariana ń bàjẹ́ wọ́n lè sọ pé ìjì yẹn gbàtó gbéra láti Caribbean Caribbean island wọ́n ń bọ̀ ó fi dé Florida láti Florida ó dé Central United States of America nígbà tá a bá tún fi rí jọ́ méjì ó ti dé Canada gbogbo olùtọ́ba wa dé àbá yọ wá sọ gbogbo ń tọ́ da àdín tó ti bàjẹ́ gbogbo àwọn ilé náà kọ́ lọ́pọ̀lọpọ̀ ẹgbà kò tí ó ti sọ́ọ̀dì ńtọ́dọ́gba pẹ̀lú lẹ̀ pọ̀ àìmọye ẹlẹ́mì wọ́n ti dání tó ti kú dànù nígbà tí ìdí bá sì ń jà wọn ò bí ìyáláyà nìkan dá tí ó jáde nítorí pé afẹ́fẹ́ ìyọwọ́ ìjà kí igi àtọ̀pẹ́ kan má forí balẹ̀ ẹni tí wọ́n bá bí dáa kọ́ jáde ìdí tí ń wọ́ bàálù ìdí tí ń wọ́ tírélà ìdí tí ń húgi tégbòtégbò ìjì tí ń ré ilé bọ́ lókè yóò sì ré bí àjà mẹ́ẹ̀ẹ́dógún bọ́ subhanallah tó gbogbo nǹkan yìí náà bá fi ń pòwe fún wa ni ẹ jáwọ́ ń di ẹsẹ̀ kìí ṣe gbogbo ẹni tó kúyùn lọ́daràn ẹlòmíì kan mọ́wọ́ kọ̀ mẹ́sì ẹ̀sìn àwọn ẹni tí ń dẹ́sẹ̀ ilẹ̀ rúnrún rẹ̀ tabáwọn ló ń bá lọ ẹ wo láwọn etí òkun míì láwọn lóyìnbó yẹn torí pé àwọn máa ń sẹ́lọ̀ ṣàǹṣàn yìí láwọn àlọ́ òyìnbó yẹn báwọn ọkùnrin àti obìnrin wọ́n ti ṣe lọ sétí òkun nu wọ́n á bọ̀ra alẹ̀ ní ọmọlúwàbí wọ́n tẹ wọ́n á ti pè ibùsùn kan lẹ̀ sẹ́fí díẹ̀ fi yàtọ̀ sẹ́ni wọ́n sì ẹni tó bá fẹ́ wòran kọ́ máa wòran ibi wọn náà ti sì di tiẹ̀ lẹ̀ tọ́lọ̀ ẹlẹ́dàá wa sì ní ká bò wa ọlọ́run ẹlẹ́dàá wa ló ń pọn wa lé pẹ̀lú aṣọ tó ń sọ̀kalẹ̀ ọmọ èèyàn ń pé àbùkù lásọ kò yẹ kápá àwọn sọ àkàràmọ̀kọ́mọlá ẹ wá wá mi wò ẹ wà dánwò wọ́n bẹ létí òfin mi ń jọ́ mi wọ́n sì máa nù àwọn alára àwọn náà ni wọ́n ya rẹ̀ pé táwọn ń ṣe ni àfa ee eh, nìjí burúkú yìí máa ń bọ̀ ní máa ń wọ omi òkun bọ̀ ní máa ń wọ omi òkun bọ̀ gbogbo àwọn ẹni tó wà níbi more than hundred meters sétí òkun yìí gbogbo wọn lọ wọ́ tó sì gbé lọ láàyè torí ẹ ká ṣọ́ra o ìwà ẹ̀ṣẹ̀ máa bí parun ìwà ẹ̀ṣẹ̀ máa bí àdánwò eléyìí tá gbára ọmọ ènìyàn lè ká. ọlọ́run ní ohun òtún tí ìfìwà ẹ̀ṣẹ̀ wa bí wa láyé ń bì torí wọn bá fi bí ni ẹnìkan ò gbogbo wa la mọ̀ saka nàìjíríà ó tó ní gbogbo àwọn ọwọ́ ọ̀daràn kún gbogbo àwọn ọwọ́ tọ́nà wọn bọ̀ fẹ́ ó àwọn èèyàn ní nàìjíríà ń bì tó gbogbo àwọn ọwọ́ ìjọba fi bí ẹnìkan ò ní ṣẹ́kù láyé yìí o ẹnìkan ò ní ṣẹ́kù láyé yìí tó àmọ́ bó ti ṣe jẹ́ pé gbogbo ètò ẹ bá sí nínú ìwà àbàjẹ́ kò sí ètò ẹ sí abala rẹ̀ tí ò tó mú parun bá gbogbo ayé lọ́wọ́ ìdánsẹ́ nàìjíríà mi. àwa ń ṣe bóyá nítorí pé ọlọ́run ọba ó sì ń lọ́ wa lára kò jẹ́ ká nífura. tí àmì wò kán bá ṣẹlẹ̀ tádàáwò ńlá kan bá ṣẹlẹ̀ látàrí pé wọ́n ń sẹlọ̀ níbi kan ọwọ́ àwọn àgbà àgbà tẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ ra mi àwọn èèyàn òun náà nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ fún wọn lọ́gbọ̀n ìṣẹ́jú ẹ rí i pé ìbàjẹ́ yóò tún tẹ̀síwájú bí ìgbà tó ṣe pé tọ́sẹlẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ tí wọ́n ló dé jáde kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ subhanallah alazim a wà nínú bàálù nínú òfurufú tó ṣe pé ògo ọlọ́run ló gbé bàálù yìí dúró tó ń ti gbogbo bí bàálù ti ṣe wúwo tó tó yẹ kẹ́rù ọmọ bà wá tó yẹ ká máa mí pọkànpọkàn pé tó ọlọ́run dákun ṣàánú wa sọ wá lálàáfíà ṣàánú wa nínú bàálù náà làwọn èèyàn ti máa mọ wíṣkì tí wọ́n máa mọ wíṣkì tí ó ti máa bí ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ṣé wọn náà mind tọ́ba ní à ọlọ́run má jẹ́ pé ok ṣé òórùn tí sì ń wá yẹn sí kò máa yọ ọ lẹ́nu because uh, òun ò lè ṣe láì ṣe láì mọ wíṣkì ok tọ́lọ̀ ń bá wa fẹ́ fi ọ̀wọ́ eléyìí bí wa èèyàn mélòó lórí ibú tí mo wíṣkì nínú bàálù ẹ pé wọ́n pọ̀ àríro wọn rí ẹ pé èèyàn ogún nínú èèyàn bíi ọgọ́rùn-ún mẹ́ta èèyàn ọgọ́rùn-ún mẹ́ta dín ogún àwa rí mímu wíṣíkì kọ̀ fún èèyàn ogún olórí ibú ọlọ́run á ní kí bàálù ọjà torí èèyàn ogún ti ń mu wíṣíkì ta ni ọ̀sẹ̀ kù torí ẹni ọlọ́run tó ń bá fẹ́ fi ẹ̀sìn àwọn èèyàn bí wọ́n ẹnìkan ò ní sẹ́kù lókè pẹ̀yì ẹ̀dá kan ti mí kò ní sẹ́kù lókè pẹ̀. ok kí làwọn èèrà ṣe kí làwọn ẹranko ṣe kí ni gbogbo àwọn ẹyẹ oko kí làwọn ṣe tó fi jẹ́ pé nítorí tiwa tá a gbọ́rọ̀ àwa abetí lápá tiwa náà ó tún kó parun báwọn ẹ̀dá yí wa wá padà sí dáadáa inú bàálù náà ni wọ́n wà ẹ̀yìnmáyà aburú tẹ́lẹ̀ pé ikú tó dájú ni àfa ikú tó dájú ni bàálù nítorí pé nísìnyẹn wàá dúró bó ṣe lọ sókè tó tọ́ bá jábọ́ pàó ọwọ́ pàó èèyàn lọ kátó wá pé tó bá tún gbiná máa yín bàálù yìí jábọ́ kọ́ má tún fẹ́ gbiná yóò gbiná náà ni. Ah, ẹ̀yin ó jìnnà ẹ wo nàìjíríà wa náà lórí ọ̀sà tí wọ́n ma afárá sí lórí afárá tí wọ́n pè ní third mainland bridge tó bá wọ̀ tún omi ni tó bá wọ̀ sí omi ni gbogbo ẹtúrì rẹ bá pé òun náà mọ̀ pé ọlọ́mọdé àárẹ̀ bọ́ọ̀bì téèyàn bá já bọ́ọ̀bì àlọ́ rámírámí láàárín ni ẹnìkan ìrábọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ráwọn olórí ikú tó ti sú ikú yájẹ sí lọ tó pò náà mọ̀ pé tó ń lọ bá ọmọ pé eré níbi tó wà wọ́n kàn lọ sórí afárá yẹn ni yóò láyé ti sùn òun ó ti lọ bí méjì mẹ́ta nísìn yọkọ̀ sọ́ra rẹ bẹ́ẹ̀ ni kò sí èyí tí wọ́n yọ láàyè mọ́ bá ti kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ àwa wà lórí third mainland bridge tẹ́ kí gbogbo wa ká máa bẹ̀rù ọlọ́run pé tó ọlọ́run tó o bá jẹ́ ká ká ká tọ̀ ọ̀nà ìjà àbí èyí tá a bá fi bọ́ sílẹ̀ gbẹrẹ fi wọ́ ọlọ́run àkọ́yàtọ̀ sẹ́ńtọ́ wà náà kọjú omi náà because tí afárá náà bá já ń bọ̀ lánàá sibal kìyàmà náà ní tààrà ok pété ọba fi lè là wọ́n tá a bá fi lè bọ́ sí gbẹrẹ fún ah lánàá kò nánà mi nà ṣàkiri dájúdájú àdúpẹ́ fún sebórí afárá náà làwọn sátúrí omi ti ń jó mísì kókókókókó tó sì gba tẹrìn mu ah, orí ẹ dàrú ni this life we need to enjoy our life abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ subhanallah ilaahu so ọmọ èèyàn wàláì tọ́lọ̀ máa fi ẹ̀ṣẹ̀ wa bí wa tá a ṣẹ̀ láàrin ìṣẹ́jú kan ṣoṣo pé gbogbo ayé yòó ẹ̀ṣẹ̀ tá a láàrin ìṣẹ́jú kan wọ́n fẹ́ fi bí wa kò sí ní ọ̀sẹ̀ kù láyé ìmọ̀ gbogbo ó ti lọ. kò wá sẹ́ńtọ́ mánu wa ó lé ó lì mí rọ ni o kálukú ní sẹ́lọ̀ ẹ̀sọ́ ẹnìkan kan lè ju tẹnìkan lọ ni o wàláàkín ká máa lákèsì ká máa nífura ipe ọlọ́run bá ń ṣe sùúrù fún wa kọ̀mà túmọ̀ sí pé kọ̀mà ń tà ń ṣe ọ ń lọ́ wa lára kọ̀mà túmọ̀ sí pé àjọ agbára rẹ̀ lọ àsìkò tí ì tó kọ̀mà sí pé a àwa tá a mẹ̀ tọlọm ń bá ya mú yàn bí eré ni o èèyàn ń lọ nù. ó wá nínú ẹgbàá láti Abu Salama radiyallahu anhu wọ́n lọ gbọ́ wọ́n lọ Abu Huraira tọkùnrin kan sọ yìí pé inna adh-dhalima la yadurru illa nafsah gbogbo alábòsí. ò lẹ́nìkan tí ó ní lára jorí ara rẹ̀ lọ alábòsí ò lẹ́nìkan tí ó ti ń sùtà bí ò sórí ara rẹ̀ bí ká sọ pé ẹrù tí kìnnìkan bá dì sílẹ̀ orí ara rẹ̀ ni ó fi gbé kìnnìkan tó bá fi ẹnu rẹ̀ pòjò orí ara rẹ̀ ni ó rọ̀jò sí bí ò bá ti máa dá sàárọ̀ àfa àbúrò rẹ̀ ra wa wù ẹni náà ọwọ́ sọ pé bàlá kì í sórí ara rẹ̀ nìkan alábòsí ti ń ṣàbòsí kì í sórí ara rẹ̀ nìkan ló fẹ́ fa wàhálà fún wàlọ́ọ̀hì ó ní mo fi ọlọ́run ọba búra o hatta innal hubara latamutu fi wakriha uzala bi dhulmi adh-dhalimi ó ní wàlọ́ọ̀hì mo fi ọlọ́run ọba búra o ẹ̀yà àparò. àparò a máa kú sórí ìtẹ́ rẹ̀ lẹ́ni tó gbẹ sí òró ń jẹjẹ látàrí àbòsí ẹ̀yìn alábòsí ẹ̀yìn rògbẹ́gẹ́dẹ̀ àparò yóò kú sórí ní nǹkan tó hàn gógó tí òró ń jẹjẹ nítorí àtúbọ̀tán àbòsí alábòsí ni pé yàtọ̀ sí kó lè ẹyẹ oko tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ àbòsí wa tún lè kó bá nítorí pé bábòsí bá ti pọ̀ orí ìmà dásẹ̀ ni orí òní wá láti sánmàmà orí òní yọ láti nù lẹ́mà yọ tabagbátaba wò ṣebí òjò ń rọ̀ kẹrì tilẹ̀ tutù òjò ń rọ̀ lẹ́ ń jánu ẹ sọ pé ẹ̀yin ara Greenland tójú ọba rọ̀ mọ́ lọ́wọ́ oṣù méjì sẹ́yìn ní gbogbo oníkálukú nínú àwọn àgbẹ̀ lọ dààmú oṣù méjì sẹ́yìn ní àtàwọn oṣù bíi mélòó ṣáájú rẹ̀ gbogbo ilẹ̀ ní ìsìn tí gbogbo ẹ ti wá jógede koríko tọ́jú ògede àwọn nǹkan dúndùn dúndùn tẹ́ ẹ bá fi ọwọ́ tẹ́ ẹ bá fi ipẹ́ fẹ́ fi bu ipẹ́ ọmọ kan yóò sì gbà láwọn ibi tí wọn ti ń dáko tí gbogbo ilẹ̀ ti dàbí ilẹ̀ asálẹ̀ òjò kan rọ̀ ní ìsìn ilẹ̀ ilẹ̀ wa di pé tó o bá lọ fẹ́ bu ìpè lásán ọwọ́ rẹ pọ́nù rẹ lọ sí i. ṣé bọ́lá wọn bẹ ẹlẹ́dàá wa rọ̀jò náà la fi ń sọ pé ilẹ̀ wa dà la fi ń sọ pé àbùkátà ajílẹ̀ bọ́lá wọn bá rọ̀jò máa ń kọ́. kò ní sí yàtọ̀ láàrin àwa àtàwọn orílẹ̀-èdè tá ń pẹ̀lú wọn ní Sahara òjò ló ń rọ̀ lẹ́ẹ̀rí tí gbogbo nǹkan rí mèremère tẹ́ ń wọjà tẹ́ ń ra nǹkan oríṣiríṣi tí ń wù yìí nísìnyí bá rí máńgò lẹ́yìn ẹ tún máa yanra wọn mọ̀ pé ṣé tata náà ni ń ta náà ni à tòjọ́ mọ fẹ́ àbí ẹ̀kọ́ sí ẹlòmíràn tún sọ pé èrè òjò ti ń ta gbàdo torí kó tún tètè ta tọ́ba ní tàtà náà ni ọ̀jẹ̀ nǹkan ọ̀dà jẹ̀ nǹkan rẹ̀ ṣe bí àdúrà wa lọ́gbà là ń tanra wa yìí ìyẹn lọ síbòmí mọ́ngò àtòsù mẹ́fà ń bẹ lórí igbá gbogbo èèyàn tún rọ́ọ̀ṣì pé ah, mọ́ngòrò ah, máa ṣe ọ̀pọ̀ subhanallah tí wọ́n tún máa kó sínú fíríjì sẹ́kẹ́. níbi tí nǹkan tí tí gbàtú ti bà wá jẹ́ dé àbá tó o bá jẹ tòní tó o tún jẹ tàná o gbé tàná yẹn nù ẹ má máa wa fún mi máa o múrò kó yé <laughs> lánàá lánàá ọ̀ọ́kọ́ àná wọn kàn ká ó rí i pé kò lọ bí tòní ayékáyé là ń jẹ má so torí nígbà tá wa tójú ọrọ àdàmà bá ní dàmà àdàmà gbogbo gímọ́ngò gan gbẹ yóò padà di ní táwọn fi ń dáná ẹ kìíní kakoro kaṣu ìlú wọn ra bọ́ọ̀lù ebe ẹ rí ẹ rí ẹtún lera ayíká wọn padà para wọn lórí kaṣu tí bàbá rẹ ògùn bàbá bàbá rẹ ògùn bàbá bàbá bàbá rẹ ògùn ẹ̀kan balẹ̀ ni àbíta ló gbin kí n rọ́ọ̀lá sí mélòó ló gbin mélòó ló jáde rubbish wọ́n tún para wọn lórí ẹ̀ bójú ọba rọ̀ mọ́ ibi kálukọ́ gbà kálukọ́ gbà torí àbòsí tó bá ti pọ̀ kò sí tí ò ní jẹ́ǹbẹ̀ wọ́n dàbí àwọn Yorùbá náà sẹ́ni tó bá gbin èbùkà láyé aya rí ọ jẹ́ǹbẹ̀ ọmọ rí ọ ìwọ náà ọ òtúrò wọn bàbá tó akramakumullah bábòsí bá ti ń bẹ láyé àwọn èèyàn ní gbádùn àwọn èèyàn ní gbádùn. torí ẹ̀ ọlọ́ọ̀ni tó bá jẹ́ pọ́n ọba fẹsẹ̀ wà bí wá léèrè ni ẹnìkan nǹkan kan kìí ẹnìkan nǹkan kan gbogbo nǹkan pátá porongodo lọ́lọ́run ọba ẹ̀kọ́ tẹ̀mí wá rí kọ́ńbì tó yẹ kí gbogbo wọ́n ni pé kálukú wa bí tó ń ṣe a lè wà láyé ká má má nítorí ń dá ẹ̀dá tí ó máa ṣe lọ́n tí ó tún máa ṣe ńtọ́lọ́fẹ́ ìtumọ̀ táwa fi ń jẹyàn yàtọ̀ sírò ẹ̀dá tọ́lọ̀ ń dá àwọn màláìka ẹ̀dá tí ó máa ṣe ńtọ́lọ̀ ńfẹ́ tí ò ní ṣe lọ́n làwọn rárára yàtọ̀ sírò ẹ̀dá tọ́lọ̀ ń dá àwọn ṣẹ́ọ́tì àwọn ṣẹ́tọ́n ẹ̀dá tí ó máa ṣe lọ́n tí ò ní ṣe tọ́lọ̀ kankan làwọn sẹ́rọ̀ àlùjánu jẹ́nẹ́rálì wọ́n dàbí àwọn èèyàn jẹ́nẹ́rálì àwọn tí ń ṣe dáadáa wà nù wọn àwọn ọ̀daràn wà nù àmọ́ àwọn ṣayàtọ̀ inú wọn àà wọn ní ṣe dáadáa láì àwọn máradànù wọn láì gbọ́rọ̀. àkàràmọ̀kọ́mọ̀lá kóníkàlùkù wá wá wò ó à ń sẹ́lọ̀ láṣẹ kẹfì ìdálè so báńtí ṣe ń sẹ́lọ̀ yìí ká má má gbàgbé láti máa padà sọ́dọ̀ lọ ká máa tọrọ àforíjì pápá jùlọ ojoojúmọ́ ayé nígbà tá a bá fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ tọ́lọ́run bá tì ní ká kú dìgbà tá a fẹ́ sùn ẹjẹ́ á máa rìkọ́ọ̀l gbogbo ní tá a ti ṣe láàárọ̀ yìí títí tó fi dalẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn àìdá àwọn aburú àwọn tí ò dáa you don't need to come and revise àwọn ètò ọ̀dà dáadáa náà là ń fẹ́ kọ́ pọ̀ àwọn ìtọ́jú àìdáhùn tọrọ àforíjì ronú pìwàdà bó bá ṣe é ṣe kó mi jẹ kó dà lójú rẹ kó o sì nípinnu pé àwọ lọ ní ìtúni ṣe bẹ́ẹ̀ mi má tẹ̀ jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ nítorí sẹ́kù fún mi láàyè ẹ̀yìn ò ní máa ṣe bẹ́ẹ̀ kọ́ kábàámà ìjọtọ̀ bá kú àbámọ̀ èèyàn kéré jọjọ àmọ́ tí èèyàn bá ti ń wò pé à gbogbo gbèsè ayọ́sá máa lọ lọ́gbọ̀ràn gánà bó bá ṣe wú wá sílé ayé wa after all ìbọ̀lọ̀ tí mo máa àlìjáná tí mo máa ná bó bá yẹ pọ̀ máa àlìjáná lọ́ bá pọ̀ mọ́ mi kí n máa dáràn so yọ̀ọ́sà padà tún darí mi lọ síbi tó dáa à so bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíì máa ń ṣiṣẹ́ ọmọ náà tọ́lọ́ padà darí wọn sálìjáná ẹlòmíì náà sì máa ṣiṣẹ́ ọmọ àlìjáná tó náà padà darí rẹ̀ lọ sínú náà torí a máa tọrọ àforíjì always ká sì máa gbìyànjú láti máa rò ó ká tó ṣe gbogbo dàbà láyé tó fi dórí ọ̀rọ̀ ẹrù kẹ sọ ẹrù kẹ ẹni tí bá ti máa ronú kó tó tí bá sọ wọn yìí sábà sì wọn yìí sábà sọ láti ṣe bá wa ṣẹlẹ̀ ẹrí pé irú wọn ó tún tètè tọrọ àforíjì ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé no break tó bá wù ló lè ṣe ní tó bá wù ló lè sọ ọ̀ràn àti irú wọn máa pọ̀ bàjẹ́ mọ̀ sí wa àmọ́ pété báyìí kọ́ lọ́n fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa bí wa kò ní fẹ́ nìkan lẹ̀ o èèyàn kọ̀ọ̀kan nu wa gan tí kìí ṣẹ̀ lọ́n púpọ̀ jù tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ kọ́pọ̀ kọ́pọ̀ tọ́lọ̀ bá tún fẹ́ fi bí ọ ó lè ti torí rẹ̀ pa gbogbo ilé ayé yọ tẹ́mọ̀ tó fà ní tó fà ni pé ìwọ ọlọ́run lórí wa kò gbà ká máa ṣẹ̀ bọ́bá wa jẹ́ pé ẹ̀dá tó dá wa tí wọ́n máa sẹ̀ ni kọ̀ wá gba pé tá a bá tún ká má tọrọ àforíjì tó àwa ní ìsìn à ń sẹ̀ à ń ń àtúntọrọ àforíjì èwo wa lọ́lọ́run ọba wò tó ti torí rẹ̀ pa wá run tá a kò wo la àmọ́ ń gbà tó pa àforíjì wa àmójúkúrò pọ̀ ọlọ́run ọba ọ̀ fi gbogbo ẹ̀ wa. ẹ̀yẹ wo ọkàn lásán yìí òun ló súnmọ́ jù ó dé sábàbí àti wọnà ọpọlọ ọkàn nítorí pé ó má sí nítorí tètè kó báyàn bí ọkàn jẹ́ à ní kọ́ńtrol lórí ọkàn wa à ní Ọwọ ọlọ́run lọ àwọn ọkàn wa wá ń darí ọkàn bá bá ṣe fẹ́ àwọn tá a wá jẹ́ pé à ń gbọ́ kànká nínú àyà wa báwo là á ti ṣe ń gbìyànjú láti máa kó ọkàn wa ń jànú ètò mo gbà lérò ní al àti kò sí ikhlas ọkàn náà nìkan yẹn máa wà ǹjẹ́ gbogbo làálàá wa gbogbo wàhálà wa gbogbo tá a là ń ṣe jẹ́ tó rọ lọ́ọ̀ nítorí tí ọba ti dẹ́túrọ́ ọlọ́run á sì dànù lásán nù ni ló fi jẹ́ pé kò sí ní tó fúnni ní wàhálà láyé bí ọkàn báwo lẹ́ẹ̀tì ṣe darí ọkàn yín sí di pé ànítúrọ́ ọlọ́run lèmi fẹ́ ṣe tí mò ṣe èyí sì ní ṣe nítorí nǹkan mi téèyàn bá rí yín ṣe pẹ̀lú ògùn ọlọ́run ojú ọ̀nà àti ìlàlẹ̀ yẹn ti wà téèyàn bá rí ṣe ṣetán kò ní rí yẹn jẹ lérí ọjà lọ́tọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ayé a máa jẹ o ní wọ́n ń fojú sùn nínú ayé a máa wọ́n lọ́nà o àwa síra wa ní kí ni ẹnìkan fẹ́ fi rẹ́nìkan mú lẹ́rù nù wa kọfẹ́sì kọfẹ́sì gẹ́ni kí ni wọ́n ń jẹ wàá náà ń jẹ wọ́n ń wọṣọ kálukú náà ń wọṣọ ẹ̀bẹ́ ẹ̀kọ́ wọ́n ń wọ bàtà kálukú náà wọ bàtà tó òǹgùn mọ́tò kálukú òǹgùn mọ́tò òǹgbélé kálukú náà sun yàrá ókè kí wọn á ló dé tó fi wá jẹ pé bàtà bá ní ẹsẹ nǹkan yìí fọlọ èèyàn ni wọn máa ti torí rẹ̀ ṣe èèyàn tí ò ní nǹkan kan tí ò fún wa èèyàn tó yẹ kó lè bá tiwa jẹ ni kò lè tún ṣe torí jẹ máa ti ń ṣe nítorí tiẹ̀ ó ti bá tèèyàn jẹ nù ṣe jẹ ká kíyèsára ká sì fura ọkàn wa wọn fi àmójútó kọ́nà wọn bá kọ́ bá wa tún ṣe. ìtọ́nà wọn sọ pé fa idha jaa ajaluhum la yasta'khiruna sa'atan wa la yastaqdimun. ẹ ìtọ́nà ti sọ ṣáájú rẹ̀ walakin yu'akhiruhum ila ajalin musamma. ilé ìjẹ́ ti gbogbo àwọn ọ̀bà yìí jẹ́ àwọn àṣebàjẹ́ àwọn ẹni tó sọlé ayé dìdàkudà pàápàá jùlọ àwọn òyìnbó àwọn òyìnbó àwọn máa ń ṣèṣe kọ́rọ̀ àwọn ti dàpàtì lọ́wọ́ lọ́wọ́ kò sí tọ́lọ̀ lè fà wọ́n sí kódà tóyìnbó bá kú àwọn máa ń kà á fún pé àṣìṣe ló dé kó kú it was a mistake báwọn ti ka kú kùnà so wọn náà wàá ṣọ́ra fún mistake yẹn ọkọ má sí wọn náà wọn náà má bàa bá lọ ìwọ náà sá ṣe mistake míì náà tó bá jẹ mistake náà wọn náà mistake wọn náà lọ so àwọn òyìnbó yẹn àwọn máa ń wò yí pé anything that has to do with religion sítórì lásán kò sí ní táwọn fẹ́ fi ṣe so àwọn ẹni tó sì lè bá láàmú náà làwọn ẹni tọpọlọ wọn ò bá jiná pàápàá jùlọ lẹ́yìn ìgbà táwọn ti ṣe revolution revolution tí wọ́n pè ní revolution France tí wọ́n fi yarí má gbogbo chọ́ọ̀chì lọ́wọ́ torí pé chọ́ọ̀chì mú wọn sìn. chọọchì òjò wọn kò jẹ́ kí wọ́n lè ronú tó bá ronú tako bí chọọchì ṣe ń fẹ́ wàá jìyà ìbàdí galilo ní Italy ṣe ń lọ ronú pé ah, kan rí rogodo kan ah, ilẹ̀ ṣeéṣe kọ́ máa ṣe kan kọ́ máa mì kan kọ́ máa yí gbogbo yín kú lólódo àwọn wá gbogbo tó bá ti wá ní í ṣe pẹ̀lẹ́sìn ó yàtọ̀ sí ṣọ́ọ̀ṣì náà ọlọ́mọdé islam yàtọ̀ sí rubbish nonsense fọ́kìn. ìgbà táwọn wá gbà pé àwọn ti yarí mọ́ chọ́ọ̀chì lọ́wọ́ inú fa ló fi jẹ́ pé gbogbo ẹ̀kọ́ tí ìlànà ṣọ́ọ̀ṣì wọn tọkọ wọn ní ìgbà tí òun náà jẹ́ kó nígbà kó tó wá di pé ìsìláàmù ló nígbà gbogbo ìlànà ni wọ́n sọ̀rọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀rí ní ọ̀dọ̀ wọn pé wọ́n ní kóbìnrin ó múra lọ́dọ̀ wọn tí wọ́n ní kóbìnrin ó dé ṣọ́ọ̀ṣì gan lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn tí wọ́n ní kéèyàn kó ṣe báyìí kó má ṣe báyìí gbogbo ẹ̀ wọ́n ti pàtì kódà tó ń ti pé original bible original old testament wọn à lè prevent wọn à lè present ẹ gbogbo ẹbùn tẹ bá lẹ fún àwọn à lè present ẹ ok tí bá tó lórí translation dáhùn kó kà náà ǹjẹ́ ń tọ́wà nu translation gan tó ń ti pé rọ́kúnú ẹ̀ ǹjẹ́ wọ́n ń tẹ̀lé bí wọ́n à tẹ̀lé sùrẹ́ ẹ̀ ní dídá tuntun sọ pé fifty thousand errors in the bible fifty thousand errors in the bible undeniable kò sẹ́ni tó lè jàǹrọ́ ok bóòlù tí wàá lè jọ̀rọ̀ lọ táwa rí five errors nínú ẹ̀ kámẹ́sẹ̀ tí sọ fifty kámẹ́sẹ̀ tí sọ ọ̀rọ̀ five hundred five thousand wọ́n tún wá ní fifty thousand a'udhu billahi minash shaitani rajim àwọn náà mà àwọn náà mà pípé èntọ́ wà nù eléyìí gan àwọn ọ̀tẹ́lẹ̀ ebi náà ni àwọn tán láwọn ń ṣe comparative ebi tán fi máa mú wọn náà pé níta ẹlẹ́gbé lọ́yìí náà tó ń ti pé kìí sọ lóríjìnà àdàmàjì náà ni torí translation ò lè reflect original wọ́n tún á máa pe Timothy báyìí á lọ sínú Genesis ẹ lọ sínú tàwọn òjíṣẹ́ orí David ẹ orí báyìí ẹsẹ̀ báyìí kí ló wà ń bẹ̀ kí ló tún wà nínú Jọ́ọ̀nù sọ́jọ́ra wọn làwọn wà pé eh, ẹ in the same bible láyé náà ní the same bible ìjọba pé táǹkì mọ́lẹ̀ tọ́ka láti bẹ̀rẹ̀ dópin bíi dictionary so torí ẹ̀ ló ṣe jẹ́ pé eléyìí wọn mọ̀ ìyá wọn lẹ́nu pé inú bible náà ní eléyìí wà àjẹkọ́ àwọn kàwé dáadáa nù náà má kà dáadáa kò yẹ káwọn wà ń bì ọ̀dà èyí tó wà ń bẹ̀ náà tó ń di kí wọ́n ti sọ di jákujàku mọ́ra wọn lọ́wọ́ wọn tẹ̀lé gbogbo tí wọn bá wá rí ń bẹ tó sẹkùn bíbá ẹni ẹ ẹ má ṣe báyìí nínú àwọn translation tó ń kó kàn náà wọn wà pẹ láti takò one thousand percent tí ó bá one million percent tí wọn fi fi hàn pé kò sí ń tọpọ àwọn pọ̀ pẹ̀lú rẹ̀ rárárárárá ó tilẹ̀ jẹ́ pàgbélébùú tó ń bẹ lọ́rùn àbí ẹ ti fẹ́ pe ti ètò ọwọ́ pátá àti kọ́mú tó fi ń rìn létí òkun tó sì gbàgbé lè kú sọ́run jésù náà ló ní ká máa ṣe bẹ́ẹ̀ ètí mu wíṣkì jésù náà ló ní o wíṣkì láìsí orí ẹ̀ èyí tí ń jẹ rìbá èyí tó gbé gbọ̀n tó lọ síbi tí wọ́n ti ń tajà tó ní òfó báwọn níbi owó tó ń fi ń ṣe bísínẹ́sì òun pàdánù iye mílíọ̀nù báyìí èyí tó ń rẹ́rìn sósì yẹ kẹ́nìkan sẹ́kù láyé kọ́ máa rẹ́rìn tó bá rí kó ń pààyàn bíi ogójì kó tó di kó wọ́n mọ̀ náà balẹ̀ jésù ló ní ó ṣe bẹ́ẹ̀ àgbélébùú ń bẹ lọ́rùn ẹ̀ àgbélébùú òfò lẹ́yìn náà ti máa gbé tọ̀ àwọn náà mọ bàbá tí wọ́n lọ yà tí wọ́n gbé sọ́rùn ìsá nàbí ìsá alẹ́ ìsọlá bàbá kan tiẹ̀ wá tiẹ̀ òpònú tiẹ̀ náà wọ́n ní kòmẹ́díà apanilẹ́rìn adẹ́rìn pòsónù ọmọ England ni wọ́n lò ní wọ́n máa ń lò fún Jésù náà wá náà wá pariwo sínú Facebook ó ní ẹ̀dá kan ẹ má pọ́n ní Jésù olúwa yín mọ́ òun èso olúwa yín o òun ṣiṣẹ́ tó ń fi gbowó ni òun sì ti ṣiṣẹ́ tó òun èsè Jésù <laughs> subhanallah torí pé irọ́ kọ̀ bùkátà pé kẹsẹ̀sẹ̀ tẹ́ná sí kẹsẹ̀ ó mà pé irọ́ ni tẹ́ bá ti gbọ́ ah, nísìnyí Jésù ń bọ́ wọ́n ti ṣe eh, kámẹ́rà láyé rẹ̀ wọn á lọ wọn lè ní kó rẹ́rìn sápọ̀tù kó rẹ́rìn sápọ̀tù ẹlòmíì wọn lè lé wọn lè wọn lè fi léèdì síndì odidi èèyàn tọjọkùnrin géńdé wọn gbé síndì wọn á ní jésù nu subahana a ah, alayira àfi jésù náà kí sàn nàbí isa alayhi torí ẹ àwọn òyìnbó yẹn ti jẹ́ pé gbogbo ẹni tó bá lọ sílùú wọn tí ìmánì rẹ tó bá ń bẹ ní level seven bóyá lórí level one mú padà lé wọn pa jùlọ tó wá pé ńgbà tó débẹ̀ owó owó owó yìí náà ni wọ́n sá ń wá ká èyí ṣe pé mission kan tó pàtàkì ló gbé ọ lọ bẹ̀ tó fi ní àǹfààní àti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tí ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ torí pé àwọn mùsùlùmí tuntun ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ kẹwù bọ́lọ̀ ń ṣe sọ láàrẹ̀ wọ́n tún gbóná ní dídí ẹ̀sìn mú kọjá gbogbo àwọn èèyàn tí ń fẹ̀sìn ṣeré ń bì lọ. torí de eléyìí báyìí àwọn wọ̀nyẹn tọ́lọ̀ ń bá wa fẹ́ wo ohun tó yìnbó ń ṣe àfa ayé ti parẹ́ tipẹ́ ayé ti parẹ́ tipẹ́ gbogbo àwọn ọ̀wọ́ ọ̀daràn gbogbo wọ̀ dájú tí wọ́n ń hù ọlọ́run ọba ọba ti pa ayé rẹ̀ tipẹ́ ọlọ́run á sọ yìí pé ẹ fi yé wọn o wípé ọlọ́run ọba kan lọ kálukú ládìgbà tí yóò mú sọ́dọ̀ ni o lásìkò tí kálukú bá tó ń lọ nù àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam àdéhùn ọlọ́run ni kò wọ́n ní pa àrùn lápapọ̀ gẹ́gẹ́ bó ti ṣe ṣe fáwọn ará àṣáájú ẹ̀rùn fáwọn ará àṣáájú ẹ má ti tẹ̀ sófin ọlọ́run ànábì wọn yóò fún wọn lọ́jọ́ ni ẹ máa gbádùn ìjọba ìparun bọ̀ ni ṣùgbọ́n àwa ọlọ́run bá ti ṣe lẹ́bùn fànàbí sallallahu alaihi wasallam pé àlùmọ́ rẹ̀ òun nípa wa rùn tí gbogbo wọn wà tán ṣùgbọ́n ó lè máa mú àwọn kan nínú wa kó máa mú wọn díẹ̀díẹ̀ àwọn àhábì kan ó lè ní wọ́n parun àwọn ará àdúgbò kan lè ní wọ́n tẹ̀lé àwọn èèyàn kan èèyàn kan èèyàn kan yọkàn máa kó wọn sọ́kọ̀ ni ẹ̀yin lọ́nu so irú rẹ̀ ọmọ ṣẹlẹ̀ àmọ́ gbogbo alápapọ̀ ọlọ́run bá ní kò ní ṣẹlẹ̀ sálòmá yìí adúpẹ́ fọlọ́ فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ẹ̀kọ́ ńlá lélẹ́yìí bí oníkálukú wa ọjọ́ ọkú rẹ̀ ò tí ì tó ló sì ṣẹ́kù káyé tanra wa jẹ ẹni wọ́n sóògùn fún oògùn àìkú tí wọ́n lò ní kú wọn náà má gbàgbé pé wọ́n ń tan ọjà ni kò sóògùn àìkú jàmọ́ kálukú tọ́jọ́ ọkú rẹ̀ bá pé ó kù náà. mọ̀wùlẹ̀ dára rẹ̀ láàmú. má fowó rẹ ṣòfò má fàṣìkò rẹ ṣòfò pọ́ǹwó oògùn ká wípé torí pé gbónúgbón ìkúléwé asáti gbà pé ó kù àkàlàmọ̀gbò kan kò ní sáláì lo ẹgbẹ̀rún ọdún lẹ́yìn ẹgbẹ̀rún ọdún kọ́ tó torí tẹ eléyìí báyìí ẹnu ò pè tó kú lórí ìtẹ̀ kótó dìpọ̀ náà bẹ̀rẹ̀ sí ní àìmọye ìra àkàlàmọ̀gbò tí ò lọ́dún mẹ́wàá tẹ́wọ̀n á sọ pé gbẹ̀rún ọdún torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni orí rẹ̀ bá pé òní máa wó oògùn àìkú ká kò sí kò sí ẹ̀tànjẹ lásán ni oògùn àìsàárẹ̀ gan ò sí ká kó oògùn àìkú so bẹ́ẹ̀ ń bá ń ti ń ráwọn kan tẹ́wọ̀n òpọ́jọ ọjọ́ ayé rẹ̀ gùn ọjọ́ ayé rẹ̀ pẹ́ ẹ̀mí rẹ̀ gùn kò kú ẹ má gbàgbé nídàkejì kẹ ẹ máa rá àwọn ẹni tó kú kíákíá so tí wọ́n bá fẹ́ fọba jọba báwọn ẹlẹ Yorùbá wọ́n làwọn ṣètùtù àwọn ṣètùtù fọba nítorí kó lè bá gbó kó lè bá tọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn agbani ìrọlá àfa òun náà wọ́n máa wá sà wọ́n máa sàbùn wọ́n máa pọ̀fù wọ́n náà máa ṣe àṣẹ àṣẹ àṣẹ ẹ̀yin ọmọ akpé hmm. láyé yìí àwọn ọbẹ̀ kú léwu àwọn ọba àdàgbà ni wọ́n fọwọ́ pawó wọ́n fẹ́ẹ́ rìgì ìjọbi ẹ̀sìn rọ́bà tó kú ọba tó kú lọ́sẹ̀ kejì lẹ́yìn ìgbà tọ́jọba ebi gbogbo ètùtù náà wọ́n ṣe fún pópónù tiẹ̀ náà ọba tó kú láàrin oṣù mẹ́fà ńkọ́ bàbá tó kú láàrin ọdún méjì gbogbo rọ́ lásán táwọn èèyàn máa gbé ká tí ọjà máa kankan èèyàn náà ó tún kún tọ́pọ̀lọpọ̀ ọba fi máa ṣẹbọ toróhùn tí ọba tètè kú ìgbàgbọ́ rẹ̀ wà lọ sí digi wọ́n sì ní òṣòògùn wọ́n ní kò sí bá a ṣe lè sánjọ́ wájú síbọ́tọ̀ wọ́n ti sún wájú yìí ẹ gbogbo àwọn táwọn jọ lò gbà rí nígbà kéékèèké àwọn dà lòun ṣe pẹ́ lórí ìtẹ́ yìí yóò máa tan rẹ̀ jẹ ẹ bá wá wò ó ewé oògùn náà ló ń sè ṣe bá bò sí ló ń sè ọ gbọ́n dáná bí sọ ni inna Allaha la yumli lil-zalim hatta idha akhadhahu lam yuflit ọlọ́run máa lọ alábòsí lára títí tí èdìgbà tó bá gbà mú kò ní rọ́nà jàjàbọ̀ akramakumullah tọ́jọ́ kú ẹnìkan bá ti pé wọn bí ẹnìkan dáa tó lè lọ lára bí ilẹ̀ ti ṣe fẹ̀ tó yìí tí ọjọ́ kú bá pé yìí máa fún ni yóò fún mẹ́ni tí ó kú lójú ìyẹn ni pé kò ní rí ibi sáwọ̀ níṣẹ́ tí ẹnìkan bá léèyàn abọ̀ ó wá léèyàn débì kan èèyàn bá rọ́nà bọ́nu lé èèyàn sì tilẹ̀kùn gbogbo ọ̀nà míì tó náà wà lè wá gbà báyẹn kò sí ẹsẹ̀ títí eléyìí dáadáa ìbọ̀kàn balẹ̀ tí kò rí bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ fi irin tilẹ̀kùn mọ́ kẹ ẹ mú ní tó tún jurin lọ kẹ ẹ fi tilẹ̀kùn ẹsìn má jẹ ọjọ́ pé páànù lásán lè fi kanlé àti sílẹ̀ tòró náà jìnnà síta àbẹ́ẹ̀kọ́ ni ẹ jẹ́ ká tún dẹ́kì ká dẹ́kì ẹ̀ mẹ́wàá. kátúmọ̀ wa wà nínú yàrá kátún gbẹ́lẹ̀ yàrá bíi mẹ́ta sábẹ́ wà ń bẹ̀. wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fún kú ni àbí rìmọ́ọ̀tù ni ó lò ti tó báyìí láàrin èèyàn lọ ni ah, ni kú gbà wọlé ni kú gbà wọlé gan ti fèrèsé yìí dáadáa o torí kú bá wọ́n ní bílẹ̀ ṣe fẹ̀ tó ní máa fún níwájú ẹni tí ó kù kò sí nǹkan kan tá a lè lò fún ẹni tí ó kù tí ó gbà lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ah, ẹ̀já tètè lọ pé dókítọ̀ ẹ̀já gbìyànjú babaláwo ẹ̀yìn ẹ̀yìn tẹ́ ẹ máa tó àtẹ́lẹsẹ́ ẹ máa wo bàbá ràn ọ́ ẹ máa wo ìyá ràn ọ́ ah, kò sí ní tẹ́lẹ̀ ṣe tẹ́ fi gbà téèyàn bá ti kú ẹni pé ńgbà tẹ̀ ti kú ẹni tẹ̀ pé púpọ̀ wá wò bóyá lè rí nǹkan kan ṣe sí yóò sì gbà mú yóò máa gbìyànjú tó wọn bá sí gbàdúrà náà ni bí oògùn kan ni wọn fà sí la yóò máa fọkàn yóò máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti rí pẹ́ẹ́mì bọ kí ni o sì rọra gbé lẹ́nu yọ kẹlẹ̀ ó lè ti parí tiọ́ ó ti parí o yẹn kí gbogbo ariwo gbogbo sùúrùtù ó ti parí báyìí torí ẹ akramakumullah eléyìí túmọ̀ sí pé tọ́jú ọkú wa bá ti tó kò sẹ́ni tó lè dá wa dúró àwọn tèmi àwọn jàmá mi àwọn tájọ ń kóra jàmá rẹ kọ àwọn àti ẹkọ wọn àní lè mú ọ lẹ kò sí lè lérò lẹ́yìn tó tí wọ́n gbọ́ ọ lẹ lọ́wọ́ tásìkò kù rẹ̀ ọ̀bá tí wàá tó ọlọ́ni wọn láyé sọ́kdẹ́mù kò sẹ́ni tó lè pọ́ kó tó kù wọn ò ní bí ìyálà ìyá rẹ̀ à ń bọ̀sibọ́sì ìyá rẹ̀ à ń bọ̀sibọ́sì òun ẹnìkan ò sí tó lè kẹ́ ẹni bọ̀dì lójú kó tó di pásìkò kù rẹ̀ tó a nídìí láti tún ìgbàgbọ́ wa ṣe láwa Yorùbá yìí àwọn Yorùbá ọ̀gbọ́lọ̀ ń gbọ́ kan lọ títì wọ́n ní à ọgbọ́jọ́ ọlọ́jọ́ lọ ní o ó ṣe kinní kan o ọlọ́mọdé àwọn gbọ́dọ̀ lọ́lọ́dọ́ gbọ́dọ̀ sí ti wọ́n gbé. kálukú ọjọ́ tiẹ̀ ní òkú ẹnìkan ò ní kú kọjọ́ kú rẹ̀ o tó pè. gbọ́dọ̀ kú ẹnìkan bá sì pé ẹnìkan ò lè gbà yán lẹ̀ ẹnìkan ti dákú lọ bí wákàtí mẹ́jọ à ń gbìyànjú pé ah bó láti ṣe bó láti ṣe ẹ̀já sáyẹn rẹ̀ ká lọ sí ká lọ lọ́ba tó ta jí pé wáyà jẹ́ ara òfò kan ọjọ́ kú ni ò tí ì pé níjọ́ tó bá pé kà á ti ta jí bẹ́ẹ̀ náà ni tọ́jọ́ kú ọba ti pé ẹnìkan ò lè ẹnìkan ò lè torí kíní ti ń sa oògùn òfò sí ọ pé kò kú àmọ́ ńgbà tó lọ́wọ́ kọ́ pé ó ti kú nǹkan tó kú ó kú ẹ̀yin mẹ́yẹ kíní ń sóògùn pé kẹ́nìkan mọ́ ńgbà ọlọ́wọ́ kọ́ pé ó kú ó kú àbí ó kú ó kú torí ẹ̀ ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ nísìnyí ẹnìkan gbádùn kankan ṣe ẹnìkan kan yín bọ̀ ni ẹnìkan sá aláàké ẹnìkan sá aládà tọba bá bẹ́ẹ̀ kú wọn á túfọ rẹ fún ọ pé lágbájá mà kú kí ló ṣe lẹni tí a jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ láàárọ̀ yìí wọn jáde lọ lórí ibú kan mà gbébọ lórí ibú kan mà lọ sá ó kú lọ́jọ́ àìpé kò sí tí pé tó ti pé ọjọ́ ti pé ìmọ̀lẹ̀ yìí mà sàn kọ́ tóbi jọjọ́ àìpé lónìí. ọjọ́ níbi tó lọ sọ pé ọba lọ bí ó sì ṣe lọ náà torí pé a kú kò túmọ̀ sí pa àti sàárẹ̀ kò tó di pa kú. tẹ́wárẹ̀ ń tọ́ sálàdà tẹ́rẹ́ ń tó yìnbọn lábẹ́ òfin wọn lọ pa òun náà fi wá jẹ̀bi kú àmọ́ kọ́ pakoto dọjọ́ ku rẹ̀ ẹgbàgbé ẹ̀ ومن لم يمت بالسيف مات بغيره تنوعت الأسباب والموت واحد ẹni tí wọn bá sáńdà yọ gbọ́nà mí kú ọ̀nà tá à ń gbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo aná là kú ọjọ́ kú kálukú ni ó sì kú níjọ́ tẹ́bí bá ń palẹ̀ ẹ̀ ní sínlé jọ́tẹ́bi bá ń pọ̀nà ẹ̀ ní rìn lọ́nà yóò bá lẹ́wọ̀ ẹ ok ọwọ́ akúsọ́nà jọ kí ló dé tó ọ jáde jọ́tẹ́bi ń pọ̀nà ilé ló kú sí kí ló dé tó gbọ́ tó sẹ́kù lé jọ́tẹ́bi ń palẹ̀ irọ́ burúkú bí yorùbá ṣe máa dáṣà tiẹ̀ nù wọ́n lè ní ọlọ́run kọ́mọ̀jà ti ojú oorun dójú kú. <laughs> ẹlòmíì dábàá kó bá ti sùn náà ní onídìde má ah, kò sí náà gbọ́dọ̀ kó bá ti tó èèyàn ń lọ náà nù kò sí nǹkan kan iná ló fi jẹ́ pé gbogbo ẹni tó rí rẹ̀ bá pé yóò ti máa palẹ̀ má lẹ̀ yóò ti máa palẹ̀ má lẹ̀ má jẹ́ kẹ́rù rẹ̀ ó wúwo jù ọ́ lọ tó ní lè dá gbé ọmọ lọ jẹ́ pé àwọn Ghana must go Ghana must go ó kúnlẹ̀ àwọn sakasaka tí wọn rọra èsì sí ló ń kẹrù sí àbí òye wa ọsà kúnlẹ̀ òwò nípa òní lè dá gbé nígbà tẹnìkan ń gbìyànjú pé tọkítò wọn mọ ju láìlọrun tẹẹrẹ yìí lọ jẹ pé tọ wọn tètè rọnà lọńtò wọn má jẹ pé ẹrù ẹrù tó o bá di yóò máa dẹrù pa ẹsẹ̀ rẹ tó òfin ní lè lọ níjọba ìdàlùkìyà. akramakumullah fa idha jaa ajaluhum. لا يتأخرون ساعة ولا يستقدمون ẹnì kan ò lè pé kéèyàn kú ṣáájú ọjọ́ kú rẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àwọn èèyàn láwọn àwùjọ tiwa náà nígbà àwọn àpò kan wà tẹ́ bá ti gbà á tètè pa yín náà yẹn bí nísìnyí ọmọdé kékeré jọba wọ́n lè máa wò pé àwọn ẹni tí wọ́n ń dupò yín wọ́n tètè pa ọmọdé kékeré jẹ ìmáàmù wọn lè máa wò pé àwọn ẹni táwọn náà fẹ́ jẹ lè máàmù wọn tètè ṣe kíni wọn tètè pa àwọn èèyàn máa ń gbìyànjú láti pa àwọn èèyàn ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá fún ṣe wọn wá ní rí ṣe àfi tọ́jọ́ ọkú rẹ̀ bá ti ṣe kíni tó bá ti pé. فإذا جاء لا يستأخرون ساعة ولا يستقسمون bàálù já gbogbo èèyàn ọmọdé rondo kan bàálù kan tó já ní Libya nǹkan bíi ọdún mélòó sẹ́yìn gbogbo ẹni tó wà nù bàálù lọ ọmọ kékeré kan lọ́la kódà kò sese ẹ̀jẹ̀ kan jáde lára rẹ̀ wọ́n kàn bá ń bi tó jókòó sí nínú àwọn èèyàn tó sì wà nù bàálù lọ́jọ́ nàìjíríà wọ́n sọ de mèrè àbí wọ́n ní sọ de mèrè tọmọ lásán kọ àwọn ńlọjà bàálù. yorùbá sọ̀rọ̀ ọ̀fẹ́ dín agbára wo ni tọ torí de eléyìí bọ́lọ̀wọ́n bá ọba tí pààyàn kò ní kú o ẹni tọ́lọ̀wọ́n pa kò ní kú ẹni tọ́lọ̀wọ́n ti tán tí ó pa kò ní là kò ní sẹ́kù ọlọ náà eléyìí jẹba. ويجعلون لله ما يكرهون alábòsí lọ́mọ èèyàn o nítorí èèyàn ń kórìíra tí ọ̀fẹ́ ọmọbìnrin òun náà ni wọ́n ń sọ pé ọba bí ní táwọn fẹ́ràn ọmọkùnrin wọn ò fi tì sọ́dọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ sọ pé bí ọmọkùnrin náà dáràn torí pọ́lọ́ ńlámiyálé wọ̀lẹ́míwúlẹ́ òbí máa nìkan òbí sòṣùgbọ́n náà bá fi hàn wá bọ́ mi yẹn ṣe jẹ́ alábòsù ẹ dákun tòlùtọ̀lọ̀ tó bá wá pé láàrin wa sọ́lọ̀ ẹlẹ́dàá wa làbòsí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó wá yẹ kó máa bá wa lójijì bọ́ mi bá ṣàbòsí sí wa kọyẹ kọ bá wa lójijì ó dàbí Ọlọ́run ti ṣe sọ pé innal insana li rabbihi lakanut aláìmoore lèèyàn jẹ́ sọ́lọ̀ ẹlẹ́dàá rẹ̀ léèyàn bá wá hùwà ìmoore sí wa ń kọ́ kọyẹ kọ bá wa lójijì tó ní tó ti mọ́ mi èèyàn tó ti ń ṣàbòsí sọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa ní tí wọ́n ọ̀fẹ́ ló fi ń tì sọ́dọ̀ ọlọ irun tó ń fẹ́ ó fi tì sọ́dọ̀ ọlọ́ọ̀ tí ọmọ èèyàn bá wá wá gbogbo dáadáa tó fà sọ́dọ̀ ara tiẹ̀ tó mú gbogbo kódà ó burú tó ti sọ́dọ̀ tiẹ̀ tó yẹ kó bọ́ lójijì tó yẹ kó bọ́ lójijì tòun wá ní kò sẹ́ni tí wọ́n fọkọ́ lé lọ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀ pọ́ọ̀mù èèyàn ṣe rí nu ní ìsìn lápèjúwe sẹ́nìkan bá wọn bá yín láyè tó ní à ẹ lọ sí sunsun wọ́n ní kí gbogbo àwọn èèyàn kan wá ní sọ̀nsọ̀n o kí ló dé sí òsì wọ́n ní ah, àwọn mùsùlùmí ni wọ́n ní kálukú wá gbé àpò ráìsì kọ̀ọ̀kan àti kátọ̀ mílíkì kọ̀ọ̀kan ẹ má béèrè pété ti gba ti yín o mo rò pé yé torí pé kọ̀ wá sọ fún yín tẹ́lẹ̀ àfi lẹ́yìn ìgbà tí ó ti gba tiẹ̀ gbọ́n <laughs> mi èèyàn ti wà nù so eŋti ọmọ èèyàn tó bá fi lè wá fi sọ dáadáa fún ọ gbàpọ̀ náà ti gbà àmọ́ pé a àánú yín ló ṣe mí mi wò pé tẹ́yìn bá ti gbà ó ti tó mi ò fẹ́ gbà nǹkan kan tèmi pé à àtẹ́kùbọ̀ sàáfẹ́ ni àwọn sàáfẹ́ sì ti lọ tán tó torí de eléyìí bọ́mọ èèyàn ti ṣe rí nu nísìn káyipẹ́ àgbàrá ń yọ wá lẹ́nu ládùúgbò tá à ń gbé ọmọ èèyàn wọn ò ní jọ sowọ́pọ̀ lọ́nà tí gbogbo owó fìjọ borí àgbàrá ìyànjú tó ní kálukú ọmọ gbà ni pé kágbàrọ sáti filé tèmi lẹ ọba àlọ dalẹ ẹlòmíì wo ọkàn mi ìwà tẹ́rì tí kálukú ọmọ wò sẹ́yìn máa ń sọ pé ah babalágbájá irú ibi tí ó yanu níbi gọ́tà ẹ̀bá lè yín yìí tómi ti ń gbà wálé tiwa yìí bẹ́ẹ̀ bá fi blọ́ọ̀kù kan àbí méjì di yọ́ọ́ mà dáa pọ̀ wani ní kí lọ́kàn mi pẹ̀lú gọ́tà àjọba agbára ti ń tibẹ̀ wá ẹ̀ màpára lé ti lọ kọ̀ọ̀kan mi o <laughs> ẹni tágbára bá yọ lẹ́nu kọ́ bí ó ṣe ṣe bọ́mì yẹn ṣe rí mi àwọn èèyàn nítọ́ dáa ni wọ́n máa ń fà mọ́ra o èyí tí ọ̀dà ń kọ́ wọ́n fẹ́ lò wọ́n gbóúnjẹ kalẹ̀ wọ́n á kó ẹran sínú báàfù kan àwọn ìyàn wà ń bì kan fùfú wà ń bì kan ìyàn yẹn kò sì ju tèèyàn mẹ́ta lọ ìwọ wọn sì ní kó máa sáàbù pé àti wọn jọra wọn àbí wọn jọra wọn lójú ni o lẹ́nu o tọ ẹ rí i pé yóò kó yóò kó sẹ́gbẹ̀ yóò máa pín ẹ̀yin èèyàn wa gbóúnjẹ ní ni o fùfú sẹ́kù ẹ̀yin wọn máa lọ èyí tó wà ń bẹ̀rù la ètò ọ̀nà tó rí pé fùfú náà gbogbo ẹ̀ ní à èyí èsè fùfú òun ti rìsáàbù eléyàn fúnra rẹ̀ subhanallahi alazim tẹ́lá tó rí téèyàn fún yín lẹ́ran ó ń fún yín lẹ́ran kọ̀ǹbọ̀ kọ̀ǹbọ̀ kọ̀ǹbọ̀ òun náà sì jẹ pẹ̀lú ògbó ọlọ èyí tó kọ̀ǹbọ̀ ó ti kó pamọ́ fúnra rẹ̀ bọ́ọ̀mù èèyàn ṣe rí nù ọmọ èyí sábà òdodo lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹ lè gbọ́ lọ́ngbọ́ lódodo ṣáájú kẹ́ ẹ tó máa fẹ́ fọ́mọlà kejì irun tẹ̀ ń fẹ́ forí ara yẹn kò wá sọ pé tẹ́sí ṣáájú kẹ́ tó máa fẹ́ orí fọ́mọlà kejì nítorí kí là ń fẹ́ fúnra wa tẹ́lẹ̀ orí náà ni torí ẹ̀ ó kéré a lè máa sọ lẹ́nu èèyàn tí ó lò wọn ọ̀pọ̀ nù ọmọ èèyàn tara wọn tara wọn tara wọn náà ni ìní àwọn ansọ́ọ̀ náà fi yàtọ̀ wa yuthiruna ala anfusihim walau kana bihim khasasa wọn máa ń fa àwọn ẹlòmíì lọ́lá lórí ara wọn ẹ̀yin ní kẹ́ jàǹfààní nǹkan yìí kódà kó ṣe fáwọn gan wọn ní bùkátà sí irú rẹ̀ ó sọ wọn sáwọn àwa dáadáa báyìí ọyẹ ó jẹ́ pé àwa náà fẹ́ dáadáa fọmọlà kejì wa ẹ̀rí pé ní ìsìn tí nǹkan aburú bá ṣe nìkan kò ní fẹ́ kápẹ́ nìkan ṣẹ́kù láyé tí rò rè ṣe kò ní sọ o tẹ́lẹ̀ omi bá tún yá kà dáadáa yóò tún sọ so tí nǹkan àbànújẹ́ bá ṣe òun kò ní fẹ́ kí nǹkan dùnú ṣẹlòmíì tọ́nà bá dì í mà kò ní fẹ́ kọ́ làfẹ́ lómi gbogbo ntàwọ̀ fẹ́ kí ló dé tó fi jẹ́ pé a máa fẹ́ fọ́mọlà kejì wa gbogbo ntàwọ̀ à ń fẹ́ kí ló dé tàì fẹ́ fọ́mọlà kejì wa a gbogbo alówù ní ìsìn ká kọ́lé ṣé gbogbo ẹni tó bá rí kọ́ kọ́lé nínú rẹ̀ ó dùn ní gbogbo alówù ká ní nǹkan àrìnà ṣé gbogbo ẹni tó bá rí pé wọ́n lo ni mọ́tò yìí lọ́ ń wà sínú rẹ̀ ó dùn ní ọ̀pọ̀lọpọ̀ inú wọn bàjẹ́ ni kódà ẹ̀ tún máa kàbánújẹ́ lójú ẹlòmíì lẹ́ẹ̀kan náà ṣe a ṣe ìwúrú rẹ lọ ayẹ wọn ká kó nǹkan mọ́tò kábà ilé ayé ti ṣe rí yìí ẹ jẹ́ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká mọ̀ pé ìgbà tí wọ́n bá ń fẹ́ rere fọ́mọlà kejì ń gàgà ìgbà náà lọ́lọ́wọ́ máa sínú rẹ̀ fún ọ̀gá nítorí pé bí wọ́n ti ń fẹ́ rere fún ọmọlàkejì ń àárọ̀ ọmọlàkejì àìníye táwọn náà máa fẹ́ rere fún ọ. bí sì ṣe ń dáa fún ọyún tí wọ́n ń fẹ́ kọ́ dáa fún ọmọlàkejì ń ó rí i pé ọmọlàkejì gan yóò fẹ́ lé ọmú nínú dáadáa kò ní lé ọ lé mú torí pé wò kúkúrú aburú sọ ọmọlàkejì ọ̀hún wá dáadáa fún ọmọlàkejì ni ọ̀nà ọmọ wa là yóò máa sí níwájú tiẹ̀ níbi gbogbo tó lérò àtọ̀sẹ́ni tí ò fẹ́ rere fún ọmọlàkejì wàláhì bíi títí ń dínà ọmọ màlàkejì yọ bàtàrà rẹ̀ gan jẹ́ torí ẹ̀ ẹjẹ́ ajẹ́ni tó jẹ́ pé ntí à ń fẹ́ là ń fẹ́ fún yẹn gbẹ wa ntá àfẹ́ àfẹ́ fún yẹn gbẹ wa à ń bọ̀ síbọ̀ sí ọlọ́ọ̀tọ̀ dà wá káwa pé ntá àfẹ́ láàmú wa rorò ọlọ́ọ̀ láàmú àfi tìsọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ máa ṣètìwà bẹ́ẹ̀ ọlọ́ọ̀ ni wọ́n tọ́ fífọ́ alsinatuhumul الكذب أن لهم husna ọlọ́ni ahọ́n wọn òun náà tí wọ́n ń parọ́ wípé dáadáa ni ọ̀jẹ̀ tàwọn láyé yóò yẹ àwọn láyé ẹ̀yin tẹ̀ ń sa ìdá sọ́lọ̀ ẹ̀yin tẹ̀ ń sa burú sọ́lọ̀ ẹ̀yin tẹ̀ tọ́jọ́ pé ẹ̀ sílọ̀ gbogbo nǹkan ẹ̀sẹ̀ lẹ́ńsẹ̀ ẹ̀tún lẹ́yìn láyé ọ̀yẹ̀ wọ́n tún máa sọ yìí pé annalahumul husna àwọn làwọn ò rí dáadáa gbà láyé tí ọ̀run bá sì tún bẹ̀ àwọn ọ̀gbà ò àmọ́ tí ọ̀run bá bẹ̀ dáadáa náà làwọn ò tún rí gbà ń bẹ̀ torí ẹni táyé bá ti yẹ ńkọ́ ọ̀run gbọ́dọ̀ yí olúwa rẹ̀ àti gbọ́ táwọn Yorùbá náà sọ bẹ́ẹ̀ táyé bá ti lè yà wọn ọ̀run ọ̀yà wọn ẹ má fi ọ̀rọ̀ ọ̀run dẹ́rù bà wọn láyé yìí gan ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn bó ti wá yí àwọn láyé yìí ó túmọ̀ sí pé àwọn náà ni ó tún da fún tọ́ba di lọ́run ọlọ́run ọba wa ń pa wọn lẹ́nu mọ́ ọlọ́run pa wọn lẹ́nu mọ́ ọlọ́run ní la jarama anna lahumun ntọ́ dájú onípa àwọn ní ọ̀wọ́ náà ntọ́ dájú nípa àwọn ní ọ̀wọ́ náà sẹ́wọ̀n pé a sì rí kẹ́ rẹ̀ lásìkò olórí búkẹ́ sì pera rẹ̀ lọ́mọ náà àwọn ọmọ wúra wọn bí ìgbà tí ò sẹ́lòmíì àwọn máa wá gbogbo dáadáa àwọn máa wá sọ́dọ̀ ara wọn wọn máa wá aburú fẹ́lòmí ọlọ́run ní àwọn ní ọ̀wọ́ náà ẹni ọlọ́run bá ti pè lọ́mọ náà tani ó tani pààrọ̀ tíkẹ́ẹ̀tì kò sẹ́ni tó lè pààrọ̀ rẹ̀ fún wa annahum mufratun ọlọ́run ní àwọn ní ọ̀wọ́ náà àwọn gangan ìní ó sì máa já sí ẹni tó fi ìpín rẹ̀ tó fi ṣòfò ìpín tọ́lọ̀ ń fún wa láyé òun náà làwọn ọjọ́ tá à ń lò àtàwọn alẹ́ tá à ń lò gbogbo ẹ̀ ẹjá lò dáadáa àní lo tẹni ẹlẹ́ni má ti wà kódà nínú àkọọ́lẹ̀ ni pé báńsẹ̀ ń mí lọ sínú tá à ń mí jáde tá à ń mí sínú tá à ń mí jáde ó ló ń kà ó ní iye tọ́lọ̀ tó ti kọ́ mọ́kálukú pé yóò lò yóò sè ẹ ní mí tayọ ńtọ́lọ̀ nkọ́kọ́ ẹ̀mí ẹnì kan ò sì ní dínkù fún yín kódà tẹ bá túnlẹ̀ ń ṣàpèjúwe fáwọn èèyàn tẹ wá mí sínú fún bíi ìṣẹ́jú àyá tẹmọkẹ́ ti dín mímí yín kù ó ń bẹ́ẹ̀ nu pé ẹ ní míyàn tẹ́lẹ̀ náà torí ẹ ọlọ́run tó ti wá kayé èémí dáàmì tó náà làwa lè fọjọ́ kánjọ́ wa ó ti kayé èémí dáàmì tí lẹ́nìkan wá lè dín nǹkan kan kù nínú ọjọ́ wa kò sí tàbí ṣùgbọ́n ntọ́lọ̀ ń kọ́pẹ́ lò náà lẹ́ẹ̀ lò eléyìí túmọ̀ sí pé ẹni ń fọ́nbù ẹni ń jánu tí ń wora rẹ̀ fóun nìkan lè yàn àti pé yọ da fóun láyé yọ da fóun lọ́rùn ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn fọlọ́ ọlọ́run máa fi to pàtùbọ̀tàn wọn ṣe iṣẹ́ ọwọ́ wọn ni torí ló ti wá nu hadith pípẹ́ ọlọ́run ọba kò ní wo àwòrán yín kò ní wo àwòrán yín nítorí àwọn abọ́ wò wọn náà làwọn ọkàn yín àtàwọn sẹ́yìn ọkàn àti sẹ́yìn àwòrán àti ara kọlọ́lọ́n wò àwòrán àti ara làwa sì máa dààmú bóò ni mo ṣe yọ irú ẹ̀ wo mọ́ wọ̀ hẹ́n ara mi ṣe márùn kí n wà rí àwọn èèyàn wọn máa fọ́ di mú nítorí èèyàn máa jà sí máa jà fún láyé kọjá pò ń wẹ̀ dáadáa wọn márùn kó wọn wọ sọtọ da wọn máa wọ sọ kankan káwọn yóò fi máa sọ pé aláìlásọ méjì ni ntọ́mi yẹn máa dààmú fún mi kì í ṣe ntọ́lọ̀ wò ni wò làwọn wa kí lọ́wọ́ àmì àti fẹ́ tà ń gbélé ayé sí tọ́ wọ́n máa ń wúra rẹ tó ń pera rẹ ní tó ń wò pé تالله لقد أرسلنا إلى أمم من قبلك ọlọ́run fi ra rẹ̀ kúra yẹ́bí àti sèmà pé a máa búra pé wàláhì a máa búra pé bìláhì a máa búra pé tàláhì tàláhì ńlọ́wọ́ níbí huruful qasam mẹ́ta ni àwọn aráàfin tá a máa fi búra wàá. Wow tàbá tàlọ́ọ̀hì ọlọ́ni wọ́n fi orúkọ mi búra laqad arsalna ila umamin min qablik ọlọ́wọ́n bá búra ń bì nítorí pé ìdààmú bá nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa bí àwọn èèyàn rẹ̀ wọ́n ti ṣe takò tí wọ́n kọ̀ láti gbàgbọ́ tó wá jẹ́ pé bíi tá a ti rò pé yóò ti rọgbọ ibẹ̀ ló ti lé àwọn ẹni a rò pé wọ́n tì wá lẹ́yìn ni wọ́n ń tì wá lójú ìbànújẹ́ èèyàn yọ pọ̀ gan nítorí pé wọ́n ní wọ́n gbólùmọ̀ zẹ́wẹ̀l kúrúbà aṣẹ́dùmọ̀bọ̀bọ̀tẹ̀n alẹ́ nafsi mẹ́nu wọ́kàcí xùsàmìl mọ̀hánẹ́dì wọ́n ní àbòsí tí mọ̀lẹ́bí bá ṣe fún yàn á máa dùn yàn jù tara ata tọba bá yàn tára ta dina bá dínà tó yàn tó ṣe yàn yóò yàn kò lè dàbí ti ẹni tá a bí níbí wọ́n ni a máa dùn yàn ju kí ni torí àwọn ẹni sí táwọn ní tán kọ́ orí ànábì tá sì gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tá jẹ́ mọ̀lẹ́bí tá jẹ́ iye kan àti bátan rẹ̀ àwọn làwọn ẹni tó yabetí lápá yìí àwọn lọ́tá àwọn ni wọ́n jọ lẹ̀dí àpò táwọn wò pé kìí ṣe páàní gbọ́rọ̀ rẹ̀ lásán àti ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kọ́sẹ́kù lókè pẹ̀ gbọ́jẹ́ pípa ni ká pa gbọ́jẹ́ gbígbé pamọ́ ni ká gbé pamọ́ tó bá sì jẹ́ wípé ká lè kú ònú ìlú ni ẹ̀jẹ̀ àjọ pawọ́pọ̀ ká lè kú ònú ìlú àmọ́ líle kú ònú ìlú kò ní mu tọ́rọ̀rọ̀ ẹnu rẹ̀ ti dùn jù ọba tún débò mi àwọn náà tún tẹ̀lé tiẹ̀ àwọn tí ó wàá lónìí tó fi wá já wa lógun nínú ká mú mọ́lẹ̀ àbí ká pa kálukú sinmi gbogbo nǹkan yìí yóò dùn yàn kò sí ní dùn yàn nígbà tó ṣe pé bàbá rẹ̀ òun náà ló ní kọ́ lọ kọ́kí ọwọ́ lọ kọ́kí ọwọ́ adé bàbá rẹ̀ wá jókòó níbi títí mu ti ìsẹ̀kẹ̀tẹ́ wọ́n á sọ fún pé bàbá aráàmù mà lọ́tí kíkíní jára èèwọ̀ nìyẹn kàbí ìrọ̀tún mí kàbá ìrọ̀dùnú ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́tí mímu ó ní a bọ́ọ̀ bá tún sọ bẹ́ẹ̀ yọ bàyẹ̀ báàmì ẹ̀yin náà lẹ́ni lọ kí o kí o léwu la ní kò ké ni àní kò máa dá kò máa dá wákà kò máa kọrin iṣẹ́ lórí kí o. ó kè iṣẹ́ ẹgbẹ́ kò máa ṣe eléyìí fi hàn pé bàbá rẹ gan-an ni wọ́n ń takọ̀ bàbá rẹ wá rí ọbí tó ti bá àwọn èèyàn sọ àwọn èèyàn wá ń gbọ́ wọ́n farabalẹ̀ wọ́n ń tẹ́tí gbọ́ bàbá rẹ wá wò kí lè ń gbọ́ lẹ́nu ọmọ ọmọ àlele lé nfa gbogbo ndí wí nǹkan ẹsẹ ọkọ sọ̀rọ̀ mbẹ lóòótọ́ èmi ni ní ọlọ kí o àmọrù kí o kàtàkàtà ìkọ yóò dùn àbí òní dùn yóò dùn ọ torí tó bá gbára ni bá ń sọ bẹ́ẹ̀ sí ọ o lè sọ fáwọn ọmọ kí o rẹ pẹ gbé àbẹ ẹkọ ni ṣé ẹgbẹ́ bàbá lọ́wọ́ àpè o ní gbé ẹgbẹ́ bàbá ẹ ká bàbá ńlẹ̀ ká bàbá ńlẹ̀ báwo a ńgbà tí èsì àtọtọ dànù àkàrà mọkànmọwọ ìdí nù ọba nàbì sallallahu alaihi wasallam ọba lẹ́jà àwọn èèyàn yìí èèyàn mi ni wọ́n ìbíjọpa gbogbo wọn pọ̀ iná ló fi jẹ́ pé a gbọ́dọ̀ sun asunkúyè o ẹ̀hẹ́n irú ìtànjẹ yẹn wà fáwọn Yorùbá o èyí tó máa wò pé ẹ ti wọ́wọ́ ti wọ́wọ́ ju fámìlì gbogbo yín ṣé àwọn kinní kan àwọn ọmọlé bàbá rẹ làwọn ọmọlé ìyá rẹ tó ta nídìí ilé bàbá bàbá bàbá irọ́ lásán ọmọ wò pé wọn ò ní bínú rẹ ọmọ wò pé wọn ò ní kórìíra rẹ nítorí ẹ̀sìn ọ̀tá rẹ lọ́lọ́run pé wọn fi wọ́wọ́wọ́wọ́ báwo ẹ̀kọ́ fẹ́ gé dànù nítorí pé àwọn kèfèrí tẹ rí yẹn lọ́dọ̀ tiwọn ibi táyì ti ń ronú pé fi wọn sóúnjẹ alẹ́ wọn fi sóúnjẹ ọ̀sán ni bẹ́ẹ̀ làwọn kèfèrí rí ẹ dákun tẹ bá wo àwọn Quraysh níbi ìbí ṣe dà wọn pọ̀ ọ̀fẹ́ mọ sí àwọn kan tó ṣe yí pé wọn ò tán níbì kan gbogbo wọn pátá bí wọn ṣe wà nù ẹ wà Abu Jahal bó ṣe jẹ́ Firauna nínú ìjọ yìí ìbí tún dùn àtànábì pọ̀ sallallahu alaihi gbogbo àwọn Abu ìbí tún dùn àtànábì pọ̀ gbogbo wọn pátá bí wọn ṣe rí nù àwọn náà mà ló gbé nǹkan àjà àwọn lọ àwọn mà lọ wá lọ pé àwọn ò rí pé àwọn kò nàbì náà ìrẹ́ ló ṣe jẹ́ kó o sí ń tí ó sọyàn dọ̀taari èèyàn bí ẹ̀sìn kẹ̀dìmú bẹ́ẹ̀ kò sí ti ó múni kọ̀yìn síra ẹni tọ́kọ̀ yẹn ara ẹni síra ẹni bí ẹ̀sìn kò sí láyé ẹ dákọ̀ ẹ wá nǹkan mi wá tó lè dàrí àwọn èèyàn rú bí ẹ̀sìn kò sí torí pé ẹ̀sìn òdodo àtẹ̀sìn wọn ò lè jọ rìn papọ̀ ìmọ́lẹ̀ àtòkùnkùn wọn ò lè jọ sí ìgbàgbọ́ àtàgbàgbọ́ wọn ò lè jọ gbé rẹ̀ tẹ́ bá ń sọ pé dialogue religion àwọn ẹni tẹ́ ń sẹ́sìn kan wá kí wọ́n máa sọ kan kò lè tètè ẹ má bá ti para yín jẹ́ bóyá ẹ lè pa àwọn èèyàn pé kí wọ́n jọ sí lóko kí wọ́n jọjọ́ máa lù kí wọ́n wá lọ síwájú fún lu wọn àmọ́ lóko ẹ̀sìn kò lè tètè torí àwọn sọ pé kólú huwa Allahu ahad àwọn kan sọ pé sálísù sàlásà àwọn sọ pé mẹ́ta lọ́kàn ni tọ́jọ́ra tọ́jọ́ra àlejò sí láíláí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọnú ara wọn fáwọn ẹni tọpọlọ wọn tutù síbẹ̀ yìí náà rí ń tọ́sẹ̀lẹ̀ wọ́n lẹ́sìn ẹ̀sìn ọ̀pàjà kí ló lè mú jà wá bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọ̀fàjà kẹ́nìkan má tọ́jà ni ẹ̀sìn ọ̀fàjà kẹ́nìkan má tọ́jà gbàtẹ́yìn ń kígbe kèfèrí yín ní ṣọ́ọ̀ṣì yín tẹ́ ń kígbe kèfèrí yín ní sínágọ́gù yín tẹ́ ń kígbe kèfèrí yín nídìí Ṣàngó tẹ́ǹkì gbé kèfèrí yín nídìí ẹbọ tẹ́ǹsì nídìí òsà pópó nídìí òsò gbìyà nídìí wọ́n ti pè òkè ìbàdàn nídìí ọ̀ṣun òṣogbo nídìí alágẹ̀mà lọ́dọ̀ ẹ̀yọ́ tẹ́ǹsì ẹ má gbé sára yín tayọ mọ́ṣáláṣí. tí ẹ̀yin ọ̀bá ti tọ́jà kí ni wàhálà ẹ̀rí pé mùsùlùmí nìsí tàbá ti wọ ibi táǹdì ń sẹ́sìn wọn ẹnìkan kò lè pàǹtọ̀ ẹ̀sìn tiwa là wá ń ṣe ìwo wa ni kẹ́nìkan kó wọn wá sọ pé torí pé àwọn fẹ́ ṣe ìṣẹ̀ṣe àwọn táwọn gbà lọ́dọ̀ àwọn baba ńlá àwọn ẹnìkan ò tún gbọdọ̀ jáde mọ́ sẹ́yìn pé ń wá jáde nǹkan kan wà tí mùsùlùmí máa ṣe tó nìkẹ́nìkan má jáde má jáde báwo àbí ó ní ṣẹ̀ṣe rẹ lẹ́sẹ̀ arọ́ ọ̀run sì ló kó nú ẹ̀kọ́ ó wàá kọ ẹni tí ọ kọjá láì jẹgba ẹgba báwo a máa sọ ọmọ ọdọ tiẹ̀ ni wọn á ní ọ̀rẹ́ rẹ ni wọn ti rẹ omi wọn tún lè kiri wọn lè kabẹ fẹlẹ bọ nù àfa ọba nà ọmọ ọba ẹjẹ lẹrì sẹmọ pé arọ ọrùn náà yẹ kọ yìí ọgbà lọ ya orí náà bẹ́ẹ̀ náà ni ẹ̀yin sọ pé ẹ̀sìn ọ̀fàjà ẹ má tọ́jà lẹ́yìn ọba ti tọ́jà kò sí wàhálà òpònú kan ọwọ́ agbáago ọwọ́ wájú ọwọ́ wájú ọwọ́ wá sí iwájú mọ́sálásí wọ́n sọ pé bọ́ọ̀bá gba jésù náà ayé rẹ ọlọ sọ́run àpáàdì àfikọ́ ọgbà níwájú mọ́sálásí àégún rẹ ó dé èèyàn eégún rẹ ó dé èèyàn bóyá yìí ti máa gbaru rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́fi jẹ́ kó wùn wọ́n sí torí pé àwọn mùsùlùmí bí òkú lọ́pọ̀lọpọ̀ wọn ṣe ńgbà wọn ọ̀pẹ́ sì yìí ìrànjẹ́ tí wọ́n lé ọ̀hún fẹ́ẹ́ máa tẹnu kíkí nílẹ̀ ọ̀dájú kó níbo làwa wá sọ pé wọ́n wọ̀ wọ́n ní ti wọ sọ́ọ̀tì rẹ ọ̀la wọ ọ̀run ni tí wọ́n bá ṣe Islam ọwọ́ púpọ̀. ẹ ń pè wá lọ́mọ náà ọmọ torí di eléyìí báyìí ẹ̀yin lẹ ń wájà ẹ̀yin lẹ ń wá fìtínà torí pé ìtumọ̀ pé ẹ̀sìn ọ̀fàjà táwọn ń sọ yẹn tí wọ́n fi kó àwọn mùsùlùmí lẹ́rù rẹ̀ sódà tẹ́ fi fẹ̀sìn tì yín lẹ̀ pátápátá ẹ̀ní lè ẹ̀ní ní tààrà fẹ̀sìn yín má ẹ̀ máa wò pé ẹ̀ ọlọ́run là ń tọ́ sí darí ọlọ́run là. so that ẹ̀sìn tí yóò ní táyé la tó kponú kan fi lọ́ọ́ lé rẹ́díò tí ń fi sọ pé ẹ ah, má jẹ́ ọjọ́ ọlẹ́nu ọlọ́run sọ̀rọ̀ pé jẹ́ ó lè jẹ́ pé àwọn babaláwo kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ wà lìjẹ́ náà kó tó ka àwọn àbá lẹ́wọ̀n pé gbogbo sáfù aláwo náà gbogbo wọn sá so ó lè jẹ́ pé babaláwo náà kọ́ wà lìjẹ́ náà kó tó ka àwọn àbá ah la ilaha illallah àlìjẹ́ náà wà lọ́lọ́run á dá fún babaláwo àbí náà jahannam wọ́n sá ti kú lórí àwòtó òsì kọ́ gbà so nítorí wọn máa ń lo àwọn tẹminọlọjì kan láti enslave ọpọlọ àwọn èèyàn ẹ wá ní nítara fẹsẹ̀ tìyín má tí ó fi di pé ẹ máa padà sọ fáwọn ọmọ tí wọn máa ń pè á á lè gbàgbà pé á ah, ẹyin ọmọ yìí ọlọ́mọ sọ̀rọ̀ gbéjà ó sọ̀rọ̀ gbéjà bẹ́ẹ̀ ni náà ló tún ní ká máa ṣe jihad fi sabilillah àbí ẹ̀kọ́ ó sọ̀rọ̀ gbéjà ó ní ká fẹ̀mí wa sílẹ̀ gan kẹ́sìn ọlọ́run lè lọ síwájú ó sì sọ̀rọ̀ gbéjà ó ní gbogbo ẹni tó bá bú ànábì sallallahu alaihi wasallam ká pa gbogbo ẹni tó bá bú Ọlọ́run ká pa ó sì sọ̀rọ̀ gbéjà ó ní gbogbo ẹni tó bá lóun ṣe islam ẹ pa ọwọ́ afẹ́ máa lo àwọn òwe òfo kan táàfù wá pòfin Ọlọ́run ọba torí di eléyìí ọ̀dọ̀ wa o ẹ̀sìn Ọlọ́run kò ṣeé fi ṣeré Ọlọ́run ọba lòun ti rán àwọn àránṣẹ́ táwọn èèyàn tó síwájú wa nabi Muhammad sallallahu alaihi wasallam àwọn mọ̀lẹ́bí rẹ wọ́n kọ́ tiẹ̀ mẹ́jọ yọ̀ lẹ̀ bẹ́ẹ̀ sì ọlọ́run ṣe rí nu iná ló ti jẹ́ pé a gbọ́dọ̀ dúró déédéé ń díẹ̀ sí torí pé gbogbo ẹni tó gba tiẹ̀ yọ padà kórìíra rẹ̀ àfi tó o bá ṣẹ̀sìn dodo gbogbo ẹni tẹ́ ń jọ ń dọ́wọ́ ẹkẹ́ òní padà fẹ́ rí ọmọ àfi tó o bá ṣẹ̀sìn dodo nítorí pé kí ni ẹ̀sìn Islam kó sínú gbogbo mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́sẹ̀ tó ń wí yẹn ni ló wù àwọn èèyàn sí i ọwọ́ pé wọ́n ọ̀bá wọn ṣe tó tiẹ̀ tún láyà àti kọ́ fún wa ọ̀dọ̀ta wọn báwo wá ní sọ́ọ̀ máa tún kọ́ fún wa tó ọ̀tá yẹn yóò lágbára púpọ̀ àyàfi tèmi pẹ̀lú wọ pẹ̀lú òun tí gbogbo wa náà bá jọ pé ntọ́lọ́ ní ká má ṣe àní sí ìnìrẹ́pọ̀ wa jẹ́ nítorí tọ́lọ̀ mọ̀ngbà táwọn kan bá ní ntá máa ṣe nù kọ́dà ẹlòmíràn ti máa gbọ́dọ̀ wọn sọ pé ntá wo ti fúlàǹtì yìí bàbá kan àwọn kan wọn ni kò wá ibi ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe ń lò kàn ọmọ rẹ̀ máa ń wá àmọ́ òun èèwà wọ́n sáré tàn wá jọ kàn bàtà wọn parí ìdánilẹ́kọ̀ọ́ wọn á mú wá sí ibi tá a dé sí wọn ni àkín bá bàbá sọ̀rọ̀ ìlànà tó jẹ́ ta nù kan ni bàbá ń ṣe ló kọ kó ń ṣẹ̀sì kí bàbá ọmọ wá sí ìdánilẹ́kọ̀ọ́ kó fi máa ṣe súnà kó máa ṣe mọ́ bàbá sọ. bàbá bá ní à ẹ bá kú ibi táwọn fẹ́ kú sí làwà yìí o mo ní à ẹ má kú síbi tí ọ̀dà bàbá yìí <laughs> ẹ má kú síbi tí ọ̀dà bàbá yìí. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ti ṣe rí nù. ìgbà tí ọba fẹ́ mú kúrò lórí ntọ́wà yóò mú ọlọ́ta. ìdènà wọn ní ẹ̀sùn ọ̀fẹ́ràn sànà gẹ́gẹ́ bí ọmọ olè kan kò sí ní ọmọ ọ̀dẹ̀ tí ẹ̀yin bá dúró lórí ẹ̀sìn òdodo ẹ rí i pé gbogbo ẹni tí ò sí lórí ẹ̀sìn òdodo kò ní fẹ́ràn yín kò ní fẹ́ gbọ́rọ̀ yín tẹ́ bá lówó àwọn ẹni tí ò wá sí lórí ẹ̀sìn òdodo tó ń ṣe fídíò àyùn wọn á fẹ́ gbowó lọ́dọ̀ yín wọ́n lè lọ ọmọ mọ́sálásí bí a fẹ́ tún mọ́sálásí ṣe ọfẹ lẹkìnní kan mánu mọ́sálásí àǹfẹkẹ wa bá wa sí ẹ̀yin wa sọ fún wa pé a súnà lèmi ń ṣe súnà ni mò ń ṣe mi ti gbàgbọ́ wípé súnà lẹ ń ṣe nu mọ́sálásí ṣé wọ́n fẹ́ẹ́ rí mi rẹ látẹmọ òyà <laughs> wọ́n ti ti lọ́nà ó ti ba ayé ẹ jẹ́ ẹtù ńkọ ọ̀fẹ́ràn sànà nítorí pé gbogbo olórí ibú kí gbogbo aráyè yòókù náà sórí ibú gẹ́gẹ́ bí ẹni tí gẹ́gẹ́ ń da láàmú tí gbogbo títí ẹ̀ hàn lọ́rùn yóò pé títí yẹn ọba yọ lọ́rùn kó sì yọ lábẹ́ kẹ́yìn náà sọ pa bí ṣe máa ń sàwọn èèyàn lọ tó bá rí pọ̀ mọ̀nà wàhálà wọn kórìíra rẹ̀ wọ́n mọ̀ àwọn kí ló ṣẹlẹ̀ àjà tí àjà o ẹ̀sìn tó lóun ṣe ni o ẹ̀sìn wọn mọ̀ á ṣe ẹbí mùsùlùmí lẹ́yìn náà ẹbí ọlọ́run ṣe súnà súnà kíni súnà nẹ́bí. wọ́n mọ̀ wá wò pé ẹ ètò ìṣe nǹkan ni àlè rẹ àlè rẹ àlè rẹ ń gbọ̀ báyà lọ́mọ pa àwọn bàbá lọ́mọ náà mọ̀ pa àwọn ya sáwọn bàbá yín sẹ́yìn mọ̀ bí náà wọ́n wà àbálẹ̀ jẹ́nu ẹ tó mọ̀ fẹ́yìn alùsùn náà àdùsí ní ìpè nìkan lọ́mọ náà àfi tọ́lọ́mọ bá pè lọ́mọ náà tí tọ́lọ́mọ bá pè nìkan lọ́mọ náà wò ní pè lọ́mọ náà ok tọ́lọ́mọ bá pè nìkan lọ́mọ àlìjáná ṣé wò ní pè lọ́mọ àlìjáná so nítorí pé àwọn ti jẹ tẹ̀tẹ̀ ara wa ń fún wa táyé sì dọ̀rùn àdùsí náà ní pé lágbájá ọmọ lágbájá ọmọ náà lágbájá ọmọ àtẹ̀bá tiri táwọn yẹn sọ àwọn aláṣẹ jù nìyẹn àwọn aláhọ̀ọ́kà náà nítorí di eléyìí báyìí nínú súnà kò sásejù kò sáseríka nínú rẹ̀ ọlọ́run ni a ti rán àwọn aránṣẹ́ ọlọ́run wa ń tu ànábì nínú àwọn èèyàn rẹ̀ kọ tiẹ̀ mọ́jì ọyọ ọ̀lẹ̀ bí ṣe máa ṣẹlẹ̀ náà ní gbogbo ilé ayé tàtà ànábì láwọn máa fi ṣàpèjúwe tọ́kàn wọn máa balẹ̀ ní gbogbo ilé ayé àwọn èèyàn àwọn ànábì ọlọ́run àwọn alátakò wọn àgbà àwọn ni ìfẹ́ gbà tiwọn lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà wá gbà tiẹ̀ o ó lè ti lọ tán wọ́n tó gbà tiẹ̀ lónìí tá a lè yan ànábì tọ́jọ́ ta ànábì kò sí àwọn gangan gangan gangan la gbà nínú ká pèèyàn sí ìjẹsìn Islam lónìí wọ́n náwó wọ́n nára wọ́n ná gbogbo nǹkan láwọn owó tá a lè lérò bó ṣe pọ̀ tó ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí wọ́n gbà ànábì wọ́n lé ìgbà tí anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́nà tó dé sí ìlú ní maka tí wọ́n lé pé kọ́sá kò ń lù anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́nà ó bu sẹ́kún pé wọ́n lù yìí wọ́n ní ìlú tí mo fẹ́ràn jù láyé tí kì í bá ṣe pé wọ́n lé mi kó nù rẹ̀ mí ní jáde kó nù rẹ̀ gbàtà anabi tún dé Madina àkọ́dábí níbẹ̀rẹ̀ anabi ni wọ́n lọ fi ìfẹ́ Madina yìí sí wa lọ́kàn gẹ́gẹ́ bó o ṣe fìfẹ́ Mẹ́kà sí wa lọ́kàn àbí jù bẹ́ẹ̀ lọ. torí ẹnjọ́ tí ṣẹlẹ̀ ká ṣẹlẹ̀ lógun Hunain nánà bí pín èrè ogun tó jẹ́ pé àwọn ará Madina wọ́n gbà àwọn ará Mẹ́kà wọ́n gbà jù nábì tó fi fojú wọn mọ́ra gbogbo wọn ti gba Islam inú wa bí àwọn ará Madina anábì ah, yìí àwọn èèyàn yìí náà ló káwọ tó gbà à ń dáàbò

ọlọ́run àtànábì rẹ̀ ìnìrègùn tọ́ sí ọlọ́run àtànábì rẹ̀ ìnìrègùn tọ́ sí lẹ́sẹ̀ ń dáhùn. ànábì wa sọ pé ṣé kọ̀tẹ́yìn lọ́rùn káwọn ọmọ èèyàn máa kó gbogbo sọ́wọ́ àánú ayé lọ àmọ́ kẹ́yìn ọmọ má nàbì lọ. wa so torí bẹ̀rẹ̀ sí pé ànábì ò ní fẹ́ padà mọ́ ti gbàdúrà rẹ̀ táwọn rẹ̀ náà ti gbẹ̀sì ànábì ní pọ́ǹsù anábì ní gbogbo èèyàn tẹ́ rí láyé àwọ̀lékè ni wọ́n ẹ̀yin ará Madina làwọ̀ tẹ́lẹ̀ èwo ló súnmọ́ ara jù torí rẹ̀ máa mú mi lọ ẹ jẹ́ káwọn máa kó gbogbo pàdùkù lé ayé lọ. so bẹ́ẹ̀ ni gbàtẹ́yìn bá ń pèpè lọ síbi dáadáa àwọn èèyàn yín tó yẹ kó gbárùkù tì yín àwọn lọ́tà àwọn ní máa sábà jọ́ta àwọn ni ò fẹ́ gbà so àwọn èèyàn tó wá jára ta àwọn ọmọ ògbé a oore ní dáadáa ní síbẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ kọ́kùn sí. iná ti má nàbí lọ màdínà tó bẹ́ẹ̀ náà ni lórí gbogbo àwọn èèyàn láyé torí àwọn sọ pé nínú ilé làkùkọ ò ti níyì bákùkọ bá bọ́ táǹkọ́ gàgàrà gàgàrà ni wọ́n máa rí ọba ti kó nù lé torí ẹ irú rẹ irú rẹ ńgbà tó sin ànábì sọlọ bá àjùsọ ọba ànábì lọ́kàn jẹ ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ gbàgbọ́ ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ gbárùkù tì mí ẹ̀yin náà wà lẹ tako mi ẹ̀yin lẹ tún lókùbí tí màá gbé gbà ẹ̀yin lẹ tún fẹ́ gbẹ̀mí mi à yóò dùn yàn yóò dùn yàn gan torí rẹ gbogbo ẹ̀yin tẹ́ máa ń pèpè lọ sí dẹsán lọ ẹ fi tànábì kọ́gbọ́n ẹ fi tànábì kọ́gbọ́n tó ń ti nǹkan tá a ṣe o tó ń ti nira tá a ṣe fáwọn ẹbí àárín bì kan fáwọn ẹbí wa ń ṣépè fún ọ mẹwàá ni kò ní dáa fún ọ jálajàla lẹ́ẹ̀bà kú ẹ̀yin kíní burúkú yìí àwọn tata nàbì ṣépè fún nínú àwọn ará Mẹ́kà láti Madina wọn ń pè wọn ní rẹ́ẹ̀lì àti ìdàkùwàn àwọn èèyàn yẹn wọn mú àwọn mùsùlùmí tó kù mọ́lẹ̀ wọn jọ wọn lè wá Madina wọn fi bá gbáńláyà jẹ wọn nàbí wọn rọjò ìpele àwọn eléyìí lórí àwọn tó gbogbo ara mọ́kà ọlọ́run lánàá ọlọ́kùn ànábì ọ̀nà torí ọmọ bá dáràn kálukú sí ló kọ tiẹ̀ ńtọ́ bá dáràn lẹ́ẹ̀dányárí lẹ́ẹ̀wá sẹ́ńdì èpè fún àmọ́ pé gbogbo aráàlú torí pé gbogbo eh, ẹni tí ọ̀gbọ́ tiẹ̀ lónìí ọ̀nà padà gbọ́ tiẹ̀ lọ́la náà ẹni tí ò tẹ̀lé ní tó ń pèpè lọ sí tiẹ̀ lọ́ọ́ padà mọ́ kú nítorí ẹ̀ lọ́la tẹ́bàtì wá pèpè bàtú gbogbo wọn jẹ́ nípọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká máa tara tà náà sallallahu alaihi wasallam ká máa fi kẹ́kọ̀ọ́ ká máa fi kẹ́kọ̀ọ́ lẹ́yìn náà gbogbo dáadáa tẹ̀ máa ń pèpè lọ síbi ẹ̀ kí àwọn èèyàn yín tó bá tètè gbà lọ́wọ́ yín wọ́n tètè sọlẹ̀ mo rò pé ń yé wa wọ́n ní gbogbo tó bá tètè gbà wọ́n máa tètè sọlẹ̀ tó bá yá tó bá gbà àwọn ganan yóò tún máa dáàbò bò nítorí pé àwọn ti ń ná gbára wọn ń ná gbòòrò báyìí wọn wá rí i pé gbára àti gbòòrò táwọn náà kò fẹ́ àwọn orí bú làwọn mú bọ̀m̀bẹ̀ ẹ̀dá tí já dé ìtẹ́lẹ̀ yìí náà wú àbí òye gbàtà bá dẹ̀ wọ́n wá rí i pé nǹkan kan ò pé tó tọ́ba wá dì mú tó torí tí tọrọ lọ́dọ̀ ànábì pé awa lọ́lọ́run fi sọ àwọn àpáta ńláńláńlá yìí àti gbogbo àpáta yìí ọlọ́run ní tó máa fi pọ̀ sọ fún wa tó bá ti ká tí àpáta ká dàbò wọn kálukọ́ parí kọ́ kíní burúkú ah anábì ní rárá o báwọn ọba gbọ́ èmi ń bẹ lọ táwọn kan jáde ní bàràbàrà di wọn tí ó sìn lọ ẹ wà anábì kẹ ah tó bá jẹ́ yìí á kékeré màlẹ́kà kan á yọ sí o kíkẹ́ àwọn kan ń bú ọ ládùúgbò kí ni ká ṣe fún ọ sẹ́rí kìí sàwọn nìkan gbogbo ibi tí wọ́n léwé ní tí wọ́n takò dé ẹ kọ́kọ́ bá ń kó gbogbo wọn wá níwájú mi kí n máa rí wọn náà tọ́gbà wa dé tán mọ wọn fẹ́ bá mi ẹ mọ̀ pa wọn lẹ́ẹ̀kan náà o kẹ́ ẹ máa sì wọ́n pa díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó ìdí wọn wí nù àlẹ́bí tó ṣe pé wọ́n ti ṣe léṣe ẹ̀jẹ̀ ń dà ní gbogbo orí rẹ̀ ìgbà tí nǹkan kàyàn lára ni màlẹ́kà tún á dé kí lọ fẹ́ ká sí. torí ẹ̀ ká máa tara ànábì kẹ́kọ̀ọ́ kì í ṣe gbogbo ẹni tí kùdà bá tẹ̀ lọ́wọ́ náà ló yẹ kó lò ń lòkulò. ànábì ni à báwọn eléyìí ọba gbọ́ èmi ń fẹ́ kí àwọn kan tara wọn jáde tí ó sin lọ kí lọ́wọ́ àtẹ̀lẹ̀ àwọn kan gbàgbọ́ kì í ṣe pé ẹni tó tara wọn jáde lásán àwọn gan òkú wọn gbàgbọ́. nítorí ẹ̀ tí wọ́n bá ní ká máa bínú bá ní ká máa ṣépè yóò dùn wá o báwọn èèyàn gbàgbọ́ bá wọn sọ̀rọ̀ ọlọ́run àwọn gbogbo ẹ̀ fagídí burúkú àwọn abẹ́jí lápá àwọn kínní so yes ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé àna tí wọ́n wà nù rẹ̀ kì í máa sànà lọ́bẹ̀rẹ̀ abẹ́rẹ́ màá bẹ́ẹ̀ àwọn kan sì wọ́n fún anu lómi mu ojoojúmọ́ àtàlẹ́ àtòru àtọ̀sán àtàárọ̀ wọ́n fún lómi mu kó ò ní kú sẹ́ẹ̀ kó ò ní kú lójú tiwa yìí kó ò ní kú lójú tiwa yìí ò ní kú lójú tiwa yìí wọ́n wá tí ọ wá fẹ́ wú dégòdégò dé yọ rọrùn yóò wú náà àmọ́ yóò bùkátà sí torí ẹ tẹ bá wo ọjọ́ orí ìbàjẹ́ tí ìbàjẹ́ ti ń gbé bọ̀ pẹ̀lú ọjọ́ orí dáadáa tó fẹ́ sí nípò tẹ mọ̀ pé ìdí mú dènà sí ìpàkọ́ tó ó ọmọ fèsì àwọn oríṣiríṣi àdánwò sọ pé gbogbo ọ̀rọ̀ ẹ ah, bá gbogbo ní gbogbo àkókò mọlú ẹsùn burúkú tó ló ń lọ gbà so gbogbo ọ̀rọ̀ tó bá sọ ẹ̀sìn burúkú yìí náà sáà ní ẹ̀sìn burúkú yìí náà sáà ní ọmọ fi yé wọn fi tọ Ọlọ́run bó fẹ̀yìn náà mọnà Ọlọ́run bó fẹ̀yìn náà ah, wá ti mọnà tẹ́lẹ̀ náà àlọ lọ́wọ́ fi gbogbo wa mọnà Ọlọ́run sì bá fi yín mọnà hmm. so tọ́lọ̀ ń bá lọ gbádùn ààrẹ ìwọ nínú rẹ̀ ó dùn jù torí ké tí gbogbo wọn náà bá di kí wọn ń ṣẹ̀sìn òdodo àlàáfíà adébáyín lẹ́yìn bẹ́ẹ̀ náà nílò bẹ́ẹ̀ náà ní gbogbo agbègbè wọ́n á rí i pé gbogbo ilẹ̀ yorùbá wa náà ní sẹ́ alihamudulilayi alihamudulilayi alihamudulilayi á rí i pé ẹ̀sìn ọlọ́run bá ti ń ráyè jókòó gán lẹ́bi pé gbogbo kọ́nà gbogbo bíkíbi àwọn èèyàn ti fẹ́ràn pé àwọn fẹ́ ṣe ẹ̀sìn tọ́lọ́run fi rán nàbì muhammed sallallahu alaihi wa sallam àwọn gán ti mọ̀ fáwọn kan sí islam ọlọ́bẹ̀ yọ àwọn gán ti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ò kú ti fẹsẹ̀ rọ lásán ok pé ogun lẹnìkan jà wọn àbí kóòtù wọn gbé wọn lọ ni ìbá láàyè náà ni eléyìí ń sẹ́ ń bì eléyìí ń sẹ́ ń bì eléyìí ń sẹ́ ń bì eléyìí ń sẹ́ ń bì ẹ wá wo orí tí wọ́n á yọ kọ́dà ń ya àwọn oníbídé alẹ́ nu pé ń bo gán làwọn kìíní ìgbà bóòlù àwọn kìíní ìṣeré àwọn èèyàn kó wọn kó wọn pẹ̀lú tírélà ṣe bí ẹ̀sìn ọlọ́run náà ni wọ́n gbọ́ àlàyé rẹ̀ àwọn náà gbé ìyẹ̀wò síra wọn ni áá eléyìí ó ní láti jódodo torí di eléyìí báyìí gbogbo bí tá a wà náà òun náà kò yàtọ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá yòókù ìmọ̀lẹ̀ ń tàn níbi tá a wà yìí náà àdúpẹ́ fọlọ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni jẹ́ súnà náà ń bì báyìí kí ni a fẹ́ fi ṣe ẹni tó sì tún kunu bídí àná pẹ̀lú gbọ́lọ́ náà padà ṣe súnà káyìn tó ń torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìgbà tó ń lò wọ́n fẹ́ súnà àwọn ọmọ wọn ti ń ṣe tó bá kú bó ti ṣe pẹ̀lú ọmọ alẹ́ lomi ìyàwó rẹ̀ ń ṣe súnà ó di wàhálà láàrin ọkọ àtìyàwó torí ẹ̀sìn tọ́lọ́gba ìsìláàmù tọ́lọ́ fi rán ànábì ni ẹ̀sìn wo ni wọ́n ń ṣe ní kọ́ ṣàlàyé adúpẹ́ fọlọ́ a máa ṣe pé wọ́n rọ lóògùn kan ni òdodo ni òdodo máa ń rọ ọgún síyàn lápá ni arọ ọgún síyàn láhán ó lè máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn torí ẹ̀ ó wá kù sọ́wọ́ pé gbogbo wa náà ẹ jẹ́ ká máa gbìyànjú àlàyé àlàyé àlàyé tó gbogbo bí tẹ́ bá ti rí chance ẹ má dàkẹ́ ẹ ṣàlàyé fẹ́ni tí ẹ bá rí ẹ pé káfíìrì wá sí islam ẹ pé mùsùlùmí tí ò sí lórí súnà wá sórí súnà kí gbogbo ó lè bàjọ sórí rẹ̀ nítorí pé oríire ń bẹ fáwa náà nídìí parí yàn pé dáadáa ó jẹ tiwa ń dọ̀gbìn dàlùkìyàmù látàrí pé wọ́n tara wa wọ́n mànà tó ojú kòkòrò táwa ń ṣe kí ẹ ṣe pé ká pè fún wa lọ owó kí ni kí wọ́n gbọ́ bó nínú tí yóò ṣe ní dùn gbàtẹ́ bá wọ̀ tún tẹ́rí pé gbogbo yẹn ń sẹ̀sìn tọ́da ẹ wò sí ẹ pé gbogbo yẹn ń sẹ̀sìn tọ́da inú yóò ṣe ní dùn gbàtẹ́ yẹn sọ̀tọ̀ lọ inú èyàn ó dùn náà ni torí ẹ ọlọ́run àbá kó gbà fún wa ọlọ́run ni a ti rán àwọn aránṣẹ́ sáwọn àjọ tó síwájú rẹ̀ tazayyana lahum ash-shaytanu a'malahum ṣùgbọ́n ṣetán ó ṣe àwọn ṣe wọn lọ́sọ̀ fún wa ni o ó ní tẹ́ ń ṣe ló ti dáa jù ẹ má gbọ́n táwọn ànábì yẹn mú wa irọ́ lásán ni wọ́n mú wa níta ṣe náà ni ẹ máa ṣe kọ yàtọ̀ wàláhì àná ọ̀yàtọ̀ sóni òní ọ̀yàtọ̀ sànà gbogbo ẹni tá a fẹ́ kó di mùsùlùmí nìyí ẹ̀rí pé ṣètò ọ̀nà ọmọ ẹ̀sẹ̀ ń tẹ̀sẹ̀ lọ́sọ̀ fún pé kí ni à èyí tó ń ṣe ni ọmọ ẹ̀sẹ̀ o Jésù lọ́lùgbàlà o ibẹ̀ lọ́nà wà o ó lọ́nà yé o ó lọ́nà yé o wọ́n máa tara wọn jẹ. bẹ́ẹ̀ náà ni ẹni tá a fẹ́ lékòó ndì tọ̀rí kọ̀ sọ pé à ò ní tẹ̀lé amadu Tijani à Abdulkadir Jelani amadi rivai bọ́ọ̀ bá tẹ̀lé àwọn eléyìí orí búrì. ẹni tó ní ọmọ tẹ̀lé bá dáwí fẹ́ bá tiẹ̀ jẹ́ ni o àwọn tí sì ń tẹ̀lé àwọn bàbá bàbá kan nàìjíríà náà wọ́n gbà káfíńtì bàbá wa ní kinní lẹ̀ bàbá wa ń bí báyìí ṣé ó wù wá báyìí ah, bàbá ti sọ ó nígbà kan bọ̀ àwọn kan ẹ̀ <laughs> ẹ́ ti bá nàbí tiwọn àwọn kan ó tẹ wọn ò ní tọrí kọtẹǹsì yìí ọdà bàbá o ebi ti ka síra ó ti mọ̀ pé rọbìṣì ló ń ṣe àwọn kan ó sì takò náà wọn ti ń takò lóbi ayé rẹ gángan tó pé kí tó pé àwọn tí bàbá ń sọ ni ó àmọ́ pé ibi tí inú ti sẹyọnu <laughs> tòtòrí di eléyìí báyìí nígbà tí wọn bá fẹ́ lé wọn kó ní ìbàjẹ́ ṣe tọ́ni ọmọ ṣe tí wọ́n ti lọ́sọ̀ fún wa ni ó dàbí ẹni tẹ́ ń ṣe wáàzì bí ìbéèrè tọmọ kan béèrè jòyè ẹni tẹ́ ẹ sì wá àdì fún pé ẹ kó ogun tí ẹ kó orí ibú tí ẹ ṣe kíní kan ṣètò ọ̀nà ọmọ wa sí lọ́sàn-án kékeré sẹ́ǹdì súnà sẹ́ǹdì sẹ́yìn ní ẹ ní oògùn àlùkì tẹ̀ ní àlùwọ́ pé ẹni tí súnà rẹ̀ bá dá lójú kọ́ bọ́ta mo ní nǹkan kan tí mo fẹ́ dánwò lára rẹ̀ ṣètọ́nì ní ṣiṣẹ́ wọn lọ́sọ̀ọ́ fún wọn tó ń bá wa gbọ́ lóòótọ́ tó ọba ṣùgbọ́n gbà tí wọ́n ní ìrántí ọlọ́ọ̀ kọ́ sóògùn rẹ̀ dò fún tìfẹ́ tẹ̀mọ́ lọ́wọ́ tó bá wó àwọn àwọn ọ̀daràn àti hmm! táwọn agbọ́dọ̀ fi táwọn bàbá wa lẹ̀ ní nǹkan bá lọ dàrú abẹ́ <laughs> ọ̀dà bíi ẹnìkan náà nígbà tó ń sọ fún pé ẹ palí fásitì sọ̀lá tó fi dá lásán lélẹ́yìn tó bá ní ẹ̀yẹ tó lẹ́gbẹ̀ẹ́ kan káwọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ kan ká máa salí fásitì bí ẹ pàtó dànù kẹ́yìn náà máa wá sàtìyìn káwù tẹ tí ó borí tòtẹ́ ẹ̀ mọ̀ kí ṣètọ́nù ní ṣe iṣẹ́ wọn lọ́sọ̀ fún wa. tó ńgbà tí ẹ bá sọ fún wa pé ẹ para dáradá jù ọwọ́ alóhùn náà ṣe tẹ̀síìrì ọwọ́ abadé bí wọ́n á ní hmm, bí ta dé ìfá ìdá àǹfààní kan bẹ́ẹ̀ bàbá wa fún wa láǹfààní kan bì. àní ẹ̀ pọ̀ ògùn ti àlùkùránì èsì tí róògùn yóò ní bàbá wa ní sábà hàn áyà ìta bá parókórókó tá a parókórókó tá a parókórókó tá a parókórókó tá a forí kùn àbí òye <laughs> ṣètò ni ọmọ ẹsẹ ìta ẹwà ní kíni lọsọ fún pé bẹ́ẹ̀ bá gbé mi àbá bẹ́ẹ̀ bá yín bọ kò ní ràn àwọn ẹ lọ wá tà gèdè olódò tí ọdá kankan mọ tòṣètò ni ọmọ ẹsẹ ìta wọn lọsọ fún wa nísìnyí ẹ̀yin nísìnyí ẹ pépè lọ sí dẹsẹ Ọlọ́run wọn mọ àwọ yìí kékeré lọ wọt láti tó kéde lẹ gbogbo ẹwù tó wọ ẹwù bàbá ẹwù ẹwù tí bàbá wọ nbọ bàbá ti fẹ́ yọ láyé tó wọn ní màá pé yàn dé ètò àmì ọmọ àṣẹṣe ọwọ́ wọn ní kíni lọsọ fún wa torí akramakumullah ṣètọ́ni náà dákẹ́ o ọ̀dákẹ́ torí ẹni tí ó sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àkẹ́sì wàhálà kékeré ni ṣètọ́ni ọ̀dákẹ́ rárá rárá gbogbo ọ̀nà sẹ́nìkan fi ní bọ́ nínú ságo rẹ̀ ó ti kó wọn dà sínú ẹ̀ sẹ́nìkan wá sí ní bọ́nù rẹ̀ lọ́nà sànà kọ́lọ̀ǹda kò kọ́ máa sàwà lọ́kàn ẹni tí ṣètò ọ̀nà ò rí mu. tọ̀húwọ́ wọlé yóò hun mú lé ọ̀hún ọlọ́ọ̀ni jọ̀gbìn dà kìyàmà ṣètò ọ̀nì láláràn sí wọn táwa ni wọ́n bí dáa tí ó rẹ̀ nìkan rà sí ọlọ́dàlù wọn láyà àtọ̀gá àtọ̀màṣẹ́ wàlẹ́hùn màdàbùn ẹ̀rí àti ṣètọ́n àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tó sì lọ́nà tí wọ́n gbà fún ìyá ẹlẹ́sẹ̀ lérò ọ̀jẹ̀ gbogbo wọn. táwọn bá dé tí wọ́n ní wọ́n ṣe tán sórí tó wà ń bẹ̀ ni tó ọba tí wàá jẹ́ ó kó bá wa ó ní ah, ọlọ́run ti ṣèdájọ́ láàrin gbogbo ẹ̀dá kò ní ìdíkẹ́ tó máa ń pẹ́ ní tó ń tẹ́jọ́ kan dá mọ́. after all ó ti mọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé iná ló wọ́n wọ̀ kò sì ní í dá kíyàn máa dá gbogbo inú náà ìgbé láìsí gbogbo àwọn ọ̀rẹ́ orúkọ tó <laughs> torí pé iṣẹ́ tí ṣètò àná ṣe ti ń ṣe dìsí náà nù bóòlù òun ò ṣe ní í dá wà nù òun náà wá ń lo gbogbo tákìtì tó fi lè ráwọn èèyàn mú ẹlòmíì yóò gbé tiẹ̀ gbà di owó ẹlòmíì yóò gbé tiẹ̀ gbà di obìnrin ẹlòmíì yóò gbé tiẹ̀ gbà di ipò ẹlòmíì yóò gbé tiẹ̀ gbà di a ti ṣe dé àyè ibi tí gbogbo èèyàn dé yìí ọ̀nà kan náà ní ṣètọ́ni ọgbà mú oníkàlùkù náà àwọn ń sí lọ́nà torí ẹ ẹni tí ni bá sì mú subhanallah tí padà sọ́dọ̀ bọ́ torí ẹ ló ṣe ọ tó kù bára yín nu

àbí ká wà àlùjáná ká máa gbádùn ká wà àlùjáná ká máa gbádùn ọlọ́run ẹlẹ́dàá wa aláàánú sẹ́yìn bá ti ṣèṣe pé ẹ̀ ń fàánú ọlọ́run bó fún yín láàánú sẹ́yìn bá ti sọ pé ìyàlẹ́ ń fẹ́ àbà kí ni ọlọ́run dá yàtì ọ̀dà fáwọn ẹni tí máa ń fẹ́ ni kọ́lọ̀ kọ́ mọ̀ sí wa lẹ́nu ìyá ìtọ̀ṣẹ́ tọ́ọ̀nì ńlá láràn sí wọn lónìí kò sì ní rí nǹkan kan fi ràn wọ́n ṣe o. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه الله لا سطر كالفوا النبي محمد صلى الله عليه وآله وسلم هي القرآن àfi torí kó lè bá a máa lò láti fi máa ṣàlàyé fáwọn èèyàn ní tí wọn ń ṣe ìyapa ẹnu lórí ẹ yẹn nípa alukur'an ó máa ń yanjú gbogbo àwọ alukur'an ó máa ń yanjú gbogbo èdè òyédè gbogbo táwọn èèyàn bá ń ṣe fanfa lórí ẹ̀ kò sí èyí tí ò rẹ̀ náà Al-Qur'an tó bá jẹ́ pé àwọ̀ ti ń bẹ láàrin àwọn àtàwọn tán láwọn tí wọ́n ń ṣe nǹkan míì ń pè lẹ́sìn al ló lè yanjú ẹ̀ tó bá pé láàrin wa àtàwọn kiriyó láàrin wa àtàwọn Yahudi láàrin wa àtàwọn ọ̀pẹ̀, láàrin wa àti gbogbo àwọn ẹni àná àwọn ẹni tó láàrin àwọn ìfẹ́ gbọ́tà nàbì sallallahu alaihi wasallam tọ̀ gbogbo ìyá pátá bá ní kàdá padà sí ti alukur'an àwa ti ṣetán láti yí pé kàdá padà sí ti alukur'an ǹjẹ́ àwọn ẹni tá à ń jọ ń jà táwọn ṣetán àwọn ò ní fẹ́ o nítorí kí wọ́n ti mọ̀ pé tá a bá débẹ̀ àwọn ò ní bá ń jọ́ ti àwọn lọ́rùn tẹ̀lé téèyàn méjì bá ń jà nìyí sẹ́yìn wá sọ pé ah mùsùlùmí ni mùsùlùmí làwọn lẹ́yìn náà gan aṣíwájú lẹ jẹ́ ń di ẹ̀sìn àwa náà à ń gbìyànjú ń di ẹ̀sìn títí ká wá dájọ́ ohun tí ń ṣẹlẹ̀ yìí lọ sí dáa ah bàbá báwo torí kó ti mọ̀ pé tá a bá débẹ̀ ńkọ́ wọn ò ní jàre láéláé tẹ bá ti rí téèyàn ń kọ́ nǹkan ó ti mọ̀ pé tẹ bá débẹ̀ wọn ò ní jàre àmọ́ tó bá ń wò ó pé yẹ yóò fẹ́ bóun ó ní ah nǹkan lọ́dà òkè kí ló dé tó dáa ní ìsìn tó oníkọ̀ dáńgbà mi tó alukurani náà lọ yẹ ká máa da padà sọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀dàkùn ẹ̀mú kankan wa tá à ń ṣe fanfa lórí rẹ̀ àtàwọn àtàwọn míì tí ò ṣèṣì rẹ̀ nú alukurani kò sí kò sí àyàfi kọjá kíkọ̀ tí àwọn kan lọ́rùn tó bá jẹ́ pé àwọn ẹni tá à ń jọ ń ṣe fanfa lórí kọ́kan ṣoṣo lọ́lọ́ táwọn sì ń sọ pé mẹ́ta lọ́kan lọ́lọ́ àìmọye àyà nínú alukurani tọlọ ẹ ẹ mẹ́ta ti kéńbì náà lánàá lánàá aka tọlọ ti ní ẹ má sọ méjì lọlọ bákan náà ń bẹ́ẹ̀ mẹ́ fi Allah sọ fún wa pé tó bá jẹ́ pọ́lọ̀ ń bá pé méjì ní àti gbogbo méjèèjì ó ti bàjẹ́ tó gbogbo àwọn eléyìí wà ń àwọn sọ fún jésù ń bọ̀ yìí náà sáà ni kò ní pẹ́ dé má alágbára ń bọ̀ láti wá sí ìdájọ́ ayé wọ́n ti máa kọrin nu àwa náà ní bọ̀ àmọ́ yọ yà yọ fọ agbélébù yọ pa ẹlẹ́dẹ̀ kò sí ní gbà kankan islam mọ́sálásí kún fọ́fọ́ ṣọ́ọ̀ṣì kò ní réèyàn kan bẹ̀ mọ́ títí ọ̀sẹ̀lẹ̀ nígbà tó bá dé gbogbo ntẹ̀ bá ń ṣe nípa rẹ̀ ẹ̀ bá wọn bọlọlọ tí wàá ní ká ṣe súnà eléyìí láàrin gbogbo ayé alukurani láti kà ẹ ká tẹ bá ka ẹ bá rí nbẹ olódo ní. ìbọ̀lọ̀ ń sọ fún yín pé wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu. bóòlù ẹ̀yin máa túmọ̀ abẹ́ bákan náà fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi بين يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ولي أن يوليني من يطع الرسول فقد أطاع الله وإن تطيعوه تهتدوا وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره وقبلي يعني أولينا القرآن صح بوان وانت تقول كتالي بيتي أنتي أمري وا بوان تني كتالي تنفوان جي بيتي تنتون بوو بيتي تنججو بيتي ولا حول ولا قوة إلا بالله قسيا ننه tó jẹ́ pé mùsùlùmí ò ní ìyapa pẹ̀lú ẹ̀ mùsùlùmí gidi tí ìyapọ̀ wà láàrin wa pẹ̀lú ẹ̀ tí èsì rẹ̀ sínú àlùkùránì kò sí kò sí torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní àtọ àlùkùránì kalẹ̀ fún ọ àfi kó lè bá a máa ṣàlàyé nǹkan tí ẹ̀ ń ṣèyàpọ̀ ẹnu lórí ẹ̀ fún àwọn ẹni tí ìyàpọ̀ ẹnu jọ ń bẹ láàrin yín àtàwọn. wa hudan wa rahmatan li qawmin yu'minun àfin mànàlá kúránì jẹ́ o fún ọkàn gbogbo ẹni tó bá gbàgbọ́ àkúránì máa fi hàn mánì. ìkẹ́ ló sì tún jẹ́ láyé àti lọ́run fáwọn ẹni tó bá gbọ́ lọ́run ọba gbọ́. tọ́ ọlọ́run ọba kó sì àkúránì ní àfin mànà fún àwọn kan wa ọlọ́run ọba. ìkẹ́tì ńbẹ́ńbẹ́ ọlọ́mọba kọjá kọ kárí àwa náà ẹ̀sìn wa ẹ̀sìn Islam gẹ́gẹ́ báwa náà ti ṣe ń rí lójoojúmọ́ ó bùkátà ká gbọ́ yé dáadáa alukuraani tọ́lọ́ ń sì sọ̀kalẹ̀ ó bùkátà ká gbọ́ yé dáadáa nítorí pé ni lè tara rẹ̀ mànà àfi ká rí i pé a gbọ́ ẹ̀sìn gbára alukuraani eléyìí tó fi pa wá nínú alukur'an kọlọ̀ wọn bẹ lẹ́dàá wa kó túbọ̀ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ lórí àti máa fi ń dá àgbọ́yé sí wa subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. síwájú kí àlùfáàjà pé ṣé táwọn bá súnmọ́ ìyàwó àwọn tí sọ̀rọ̀ sí wa. bẹ́ẹ̀ni lópin ìgbà tó bá ṣe é pé àsìkò tí ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin àtobìnrin rẹ̀ àlùfáàjà rí ò tí ì yọ òru náà láti wà bẹ́ẹ̀ ni rẹ̀ ń bẹ kò sí nǹkan tó so. kí lọ gbà lérò pẹ̀lú pé kìí ṣe bàjẹ́ ṣé kìí ṣe nǹkan tó burú kìí ṣe ń táwa lè pè láì ni gbogbo ń tọ́lọ̀ bàbá ṣe ni dáadáa àti ń táwa kàkún àìdá àti ń tá dáadáa dáadáa ni gbogbo ẹ̀ nínú ìdájọ́ ọlọ́ sọ eléyìí déédéé ni ló fi sọ pé wàṣọrú laysa ilayk àìfà burú ti sọ́dọ̀ lọ náà la anabi sallallahu anabi ibrahim aleyhi salam ló fi sọ pé ó ròyìn Ọlọ́run lóríṣiríṣiríṣiríṣi wọn ló máa ń fún mi níjẹ wọn ló máa ń fún mi nímu òun lọba tó ṣe pé ó ń tọ́jú mi wa idha maritu tí mo bá wá sáré kò sọ pé tó bá fà á rẹ̀ sẹ́mi torí wọn sọ pé wọ́ṣọ́rú lẹ́yìn ilé ìtọ́jú pọ́lọ́ náà ni máa fà rẹ̀ sí yàn àmọ́ nínú ẹ̀kọ́ bákan náà àwọn àlejànú náà sọ pé wa anna la nadri asharrun urida biman fil ard am arada bihim rabbuhum rashada wọn láàmà tí aburú ni wọn gbà lérò pé kó sáwọn èèyàn tí ń bẹ lókè pẹ̀lú àbí rere ìmànà lolúwa wọn fẹ́ fún wa gbàtọ́ kan ìmànà wọn fi tì sọ́dọ̀ lọ gbàtàn fẹ́ sọ aburú wọn sọ pé àbọlọ ń fẹ́ ká aburú sàwọn èèyàn torí ẹ nínú ẹ̀kọ́ wọn kì í fa aburú ti sọ́dọ̀ lọ àmọ́ kólókólón min indillah àti dáadáa àtàìdá ọ̀dọ̀ ló ti máa wà náà. ìdáwà wa kà fún bíi kí àárẹ̀ òsèyàn bíi kóṣù ọ̀táyàn bíi bíi kámíwọ̀ ọ̀sẹ̀lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run dáadáa nítorí pé aburú òní aburú tó bá ṣẹlẹ̀ ńgbà mí ọlọ́run bá mú ṣẹlẹ̀ ni nítorí pé ẹni tó ṣẹlẹ̀ sí bọ́yọ̀ lọ́n ti kọ́ àkọọ́lẹ̀ dáadáa fún un àmọ́ dáadáa yẹn ò ní jẹ́ tiẹ̀ kò ní ṣiṣẹ́ dáadáa yẹn àfi látàrí àdáwò yìí bọ́yá àìní tẹ́lómi ọ̀bá jó lóṣì kò ní wà àlùjáná torí pé látàrí òṣì tó bá ta ìní òjò ṣiṣẹ́ àlùjáná tó bá lọ lówó pínrín kò ní fẹ́ àlùjáná iṣẹ́ ẹbú ni ọ̀mà sí i ẹlòmíì àárẹ̀ tó ṣeun tọ́lọ́wọ́n bò fílẹ̀ táàrẹ̀ tá a ṣeun tọ́lọ́wọ́n fi ṣe sábàbí àlùjánnà rẹ̀ tó bá lọ gbádùn ọ̀daràn ni ó yà so àwọn ọmọ wo pé àìdáa ni dáadáa sì ni lọ́dọ̀ ọ̀lọ́ ẹlòmíì gan àárẹ̀ tó ṣe kó tó kú lọ́lọ́run fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ táàrin ọba ṣe kó tó kú ẹ̀ṣẹ̀ yín ọba ṣẹ́kù tí oníjọ́ ọ̀rọ̀ jọ gbẹ̀ndàlùkìyà ẹlòmíì owó jọ tọ́ba ẹ kpọ́ lóṣù lọ́lọ́n filẹ̀ sí iṣẹ́ ọmọ àlìjáná ni o sì iná sì lọ́lọ́n kọ fún torí ẹ gbogbo ntọ́lọ́n bá ṣe dáadáa nà. Aleykum salaam. Thank you tí àwọn lọ sí ọ̀gbẹ́ wọ inú ọmọ yóò ṣe ní bóyá orí ọmọ ènìyàn tí wọ́n ti ọ̀gbẹ́ wọ látẹ̀kọ̀. èèyàn ti ń ge téèyàn ti ń ge kéèyàn tó kìbọ̀ àbí èèyàn bẹ̀rẹ̀ sí ní ge látẹ̀gbẹ́ ọ̀rùn. gbogbo ẹran tá a bá fẹ́ dú á dú láti láti àárín ọrùn rẹ̀ ni dédé ibi tí kàsán ọrùn rẹ wà dédé ibi tí gbogbogbò rẹ wà láti bẹ̀rẹ̀ sí ní dù ẹ gbọ́dọ̀ dù láti pàkọ́ ẹ gbọ́dọ̀ dù látẹ̀gbẹ́ ẹ sì gbọ́dọ̀ gé lágéjà tẹ bá ti dù láti pàkọ́ àní jẹ tẹ bá dù látẹ̀gbẹ́ àní jẹ torí pé àti ń gé tí wọ́n ní kẹ́ ẹ má gé sòtẹ́ bá sì gé lágéjà àní jẹ bákan náà tẹ̀ ń bá ń dùn ẹ ti gé kásán yẹn wá rẹ ẹ wá kí ọbẹ bọ inú ẹyin kásán yẹn ẹ wá gé wá síta àní jẹ nítorí pété máa ń pẹrẹ ẹ gbọ́dọ̀ sókè ẹ máa gé lọnà ní títí tí yóò fi rẹ ǹjẹ ẹsẹ rẹ tán torí ẹ anabi sallallahu alaihi ó ní wal yuhidda ahadukum ẹni tí ó dùnràn kó pọ́n ọbẹ rẹ kó mú dáadáa ẹ pọ́n ọbẹ kó mú dáadáa the first assignment nù ẹ sì dú láti wájú náà sáré ẹ kò ní kò sí excuse ń bẹ sí excuse ń bẹ ìgbà tẹ́yìn fẹ́ du ẹ̀yìn ọ̀tàn náà bẹ̀ náà sáré kò sọ. Thank èèyàn abó ni èèyàn abó ni nítorí kó fi hàn náà ni pé látọ́ àtẹlẹ màfúlókè bíi màásù yẹtẹ kọ́ọ̀lì àdéhìí tún sọ pé ìnáma tọ́ àtú bẹ́ẹ̀ màrú tó bá ti jẹ́ pé kìí ṣe tọ́lọ́n lẹ́fẹ́ tẹ̀lé tẹ́ǹtì wọn gbọ́rọ̀ sí yẹn lẹ́nu èèyàn bú lọ́lọ́ àrẹ ntí àní jẹ tá a gbọ́dọ̀ lò kí ni ìtumọ̀ kí n gbà kú lọ́dọ̀ tì àárẹ̀ kẹfà yà níní fún ọ̀rọ̀ yín ẹni tó bá ń ṣẹ̀sìn ọlọ́run yóò láyà tẹ́ ẹ bá ti láyà ẹ̀ lè ṣẹ̀sìn ọlọ à ń tijú eléyìí ẹ̀rù eléyìí ní bá mi ẹ̀ẹ́n tí wọ́n ti máa lọ sọlú ẹ̀ lẹ́nu wọ́n pẹ́ kó tó sọ lẹ́sìn náà láàrin kan ó gádà sí bíi pé ẹjọ́ ẹ̀ wọ́n ló sọ fún bí ó ti ti yẹ rere. Ìgbésùn wa ló wá ní bísíǹsì rẹ̀ wá wá ràn lọ́wọ́ wa sọ́dọ̀ òṣèlú ó jẹ́ ọ̀nà àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀. Iye ìtọ́ni ti bísíǹsì yẹn ìrìn náà ló dà. Kúrò bísíǹsì yẹn gan-an bíi lọ́ta.

tí ó lo ìrànlọ́wọ́ tẹ́ ẹ fi ìrànlọ́wọ́ fáti sẹ́lọ̀ ẹ bá ìrànlọ́wọ́ ẹ̀yin náà dáhùn tẹ́ ẹ ti mà tẹ́lẹ̀ kìí pé ẹ pé tí ó lò fún un ẹ ti wá mà tẹ́lẹ̀ ẹ tún wá ìrànlọ́wọ́ ẹni gbé lájà bí ẹni tó gbà à ó ti parí nù torí àsìkò tí wọ́n ń pèpè fún alifájàrí yẹn àsìkò tá a bẹ̀rẹ̀ sí kẹnu rúnà ti bẹ̀rẹ̀ nǹkan tá a kà béèrè nǹkan tó ti dà níyàn kó tó sùn tẹ́lẹ̀ náà tó bá ti dà níyàn alhamdulilah yóò mú mára títí dásìkò sínú lẹ́yìn ìjẹba ẹni tó láǹfààní láti jẹun nígbà tá alifájàrí yọ lọ́wọ́ lẹ́jọ́ pé ti ń jẹun bọ̀ ọmọ kó àlùfájàrí ti fẹ́ yọ oúnjẹ ti wá wà lọ́nà ọ̀fun rẹ̀ wọ́n fẹ́ gbé mi lọ́wọ́ gbọ́ pé àlùfájàrí ti yọ yóò gbé mi ẹni tó ti gbé kọ́ọ̀pù sẹ́nu ọmọ kó àlùfájàrí ti fẹ́ yọ wọ́n wá gbọ́ pé àlùfájàrí fẹ́ yọ gbọ́ pé àlùfájàrí ti yọ yóò mú mi ìgbà tó yẹ kó ti gbé sókè ó ti fẹ́ mú yóò mú kí wá sí pé ìtọ́wà ńlẹ̀ lọ́sẹ̀sẹ̀ gbé sẹ́nu kìí somi tó ti gbé sókè lọ́wọ́ àtẹ̀tẹ̀ mú ní ọjọ́ ìtù. ọfẹ ṣèkìn. Ramadan dé lọ́wọ́ wá sí ọlọ́run ebi wa ni ń pa wá ẹ má jẹ́ kí a máa fira wa sípò ẹni tí káfíìrì kan máa fi ṣeré alihamudulilayi ọlọ́run bá rọ̀ wá lọ́rọ̀ kan tayọ ká máa tẹ́wọ́ sẹ́ni pọ̀jì nínú islam kódà tẹ́nìkan bá lóun gbé ẹ̀bùn kan wá fáwọn mùsùlùmí mọ́ṣáláṣí ẹ wóoru ta ni dùrúkẹ́ni tó yẹ pé yóò gbé wá ilé tí wọn máa fi fẹ́ máa fojú islam gbolẹ̀ ẹ gbọ́dọ̀ gbà lẹ́yìn náà káfìrì káfìrì wọn á gbẹ bùnbọ àwọn mọ́ṣáláṣí kékeré rọmọbọn kí ló rò pé òun fẹ́ fi rí ọlọmọdé ah òun mọ̀ pé bóyá Ọlọ́run lè fi sàánù tí ọba sàánù ẹ di mùsùlùmí ẹ tí wọn ló ti jẹ́ mùsùlùmí rí tẹ́lẹ̀ ah kí wọn lọ lórí ibu rẹ ń rò nídìí kúfúrú tí ń ṣe ẹ mọ̀ pọlọ ọbẹ ẹlẹ́dàá wa tó bá dẹ̀yàn títí yẹn fi lọ di kèfèrí tó bá kú kèfèrí yóò pọ̀ òun sí o irú rẹ̀ sì ń ṣẹlẹ̀ púpọ̀ ní ìsìn fáwọn kiri yóò yẹn ìgbà tí rọmọgọ́nà dé omi ò lè mú mára mú àwọn náà ń bá wa ṣoṣo yá ẹ sọ fún wọn pé ẹkú òfebi para yín nù ẹkú àti dànù ẹkú àti gbẹbí ẹkú àti ṣòfò mùsùlùmí gan-an tí kìí sin lọ́n kìí ṣe mùsùlùmí mà abẹ́mi mùsùlùmí mi ń ṣe ìsìláàmù mà ó ti di kèfèrí bóun náà bá ń ṣe sòyàmù tí ń tanra rẹ̀ já pé ń fẹ́ bí para rẹ̀ kódà débi ipe tó bá yẹ pé torí pé rọmọdán náà dé ló tún padà sídìí pé ṣe sọlẹ tí ò ti máa ṣe tẹ́lẹ̀ ẹ sọ fún pé kó pa gbogbo ẹ̀ tì ọlọ́run nídìí ẹ̀ tọ́sọ ti mọ̀ pé tí rọmọdán bá ti lọ náà tán ó tún padà sídìí ń tọ̀ wà wọ́n láwọn ọlọ́run kò nídìí torí èsè mùsùlùmí tẹ́lẹ̀ rẹ̀ pàtó akékeré ó gbáǹgà ọjọ́ bó ti ṣe jẹ́ aleykum salaam. ṣé o fi ránṣẹ́ sẹ́nìkan individually àtọ́ ẹni kéèyàn má gbà àtọ́ ẹni kéèyàn má gbà tá a bá fòun sípò pé bóyá ìjọba wà lọ́wọ́ rẹ̀